gbádùn kájọ fi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa kí ló dà tó ká gbádùn kájọ fi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa àbàtà mátà kété bíi pé o ò gbọ́dọ̀ tán kémi zẹ̀ ìwọ zẹ̀ àjọbó káàdì rẹpẹtẹ kí ló dà tó ká gbádùn àjọfi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ àjọgbádùn ara wa kí ló dà tó ká gbádùn àjọfi gbádùn ṣayé o ilé wa kún fáyọ̀ àjọgbádùn ara wa ìrẹ́pọ̀ oyin adùn nílé wa ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn rẹpẹtẹ ìrẹ́pọ̀ oyin adùn nílé wa ìgbádùn ìgbádùn ìgbádùn. wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ló bá mi ṣe mo mọ ohun tí mo ti ń wá láti jọjọ bàbá bá mi ṣe o wẹ́rẹ́ wẹ́rẹ́ mi ṣe mo mọ wẹ́rẹ́ wẹ́rẹ́. ìyàwó mi. ah ìyá ọkọ mi. ṣé wà dáadáa. mo wà ẹ̀yin ńkọ́. ó oh, wà ókè. ah ṣé wàá nulẹ̀ látàárọ̀ ni àmú wà nulẹ̀. ah ìgbà tí mi ò rí fìrífìrí yín mo rò bóyá ẹ ti jáde ni. <laughs> ẹ ṣàmọ̀ pé ti bá máa jáde at least máa dágbére fún yín ọ̀kìn text yín mi ò lọ́bi kankan mú kàn wá nu yàrá mi náà ni. oh ok, then. Ah, kí ló wá ṣe yín. bí ti báwo. ẹ wo àwọn àgbo yẹn tó bá ti ń pọ̀ jù ó máa ń fa kidney stone ó máa ń sẹ ó máa ń sẹ erogate sára ó máa sẹ̀dẹ̀ sínú bládà ẹ rọra máa mu àgbo tẹ bá sì kẹ lọ sí hospital because àtinúlé mo ti ń rí i pé híhó tí nǹkan yẹn ń hó bíi pé èèyàn ń sí àgbo bà àbí typhoid àti malaria kí ni nǹkan tẹ rí tẹfí sọ pé mò ń ṣe àgbo. kí ni àgbo tí mo rí yẹn àbí àgbo kọ́ ló wà ńbẹ̀ ni. o ẹ mẹ́rin pé omi tó wà lórí iná <laughs> omi àgbo kọ́ omi àmàlà ni. Eh, ah. kí ló dé tẹ̀ ń stress ara yín mo ti ṣe oúnjẹ mo ti prepare dinner mo ti ṣe jollof rice ẹ eh, mo dẹ̀ ṣe ti yín but bẹ́ẹ̀ ṣe wá sọ ń sìn pé àmàlà ẹlòmíì like indigenous food ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ ọmọ oko náà ní tẹ́lẹ̀ kó tó di pé gbọ́n mi fẹ́ yín so ó wà òkè kẹ́yìn já àmàlà yẹn àwa máa jẹ jollof rice èmi àtẹ̀gbọ́n mi a máa wà òkè pẹ̀lú lè. ó oh, ẹ má bínú ẹ pé jollof rice tí yóò wà mí báyìí ẹ sílẹ̀ fẹ́ gbọ́ yín ni. mo sílẹ̀ fún wa ni ah. àwa mẹ́tẹ̀ẹ̀ta ni mo sílẹ̀ fún. ẹ bá má dẹ̀ ti ṣèyọnu ẹ bá má ti dààmú ìgbà tèmi ti ẹ̀ rí jọ̀lọ́ fàìsí mẹ́ mo ń wò bí ẹ̀ ẹ̀sìpẹ̀tì àlejò lẹ ṣe dáná lẹ ẹ bá má ti ṣèyọnu èmi ti ń ṣe ètò àmàlà tí ẹ̀gbọ́n yín máa jẹ tó bá dé in fact àwa mẹ́ẹ̀ta gan ni mo tiẹ̀ fẹ́ rò fún mm. bọ̀ ìgbà tẹ́yìn ti ṣe jọ̀lọ́ because èmi àtẹ̀gbọ́n mi là máa jẹ <laughs> Desire ó ṣáà máa láìkì kó máa fa wàhálà kó máa tanná wá wàhálà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ó ti gbà wípé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ and I have every right to dictate whatever I want in this house anything in fact mo lè tún pàṣẹ pé ìwọ fún ẹgbẹ́ ò gbọ́dọ̀ jẹ ráìsì ìpamọ́ àti mo fẹ́ràn òun ni kò jẹ but I won't do that. stop ẹ̀ náà peer group ni wá ṣe torí mò ń lo ìyàwó wa òní normal day uh-uh. mi àti apàdé ń gbòòrò màá lo ẹ fún ẹ káyìí nà uh-uh. ó fún ni wo bí o mọ̀ ti sọ gbogbo history ẹ fún mi dẹ̀ fẹ́ fi bú ẹ o mọ̀ sọ pé jam class ni gbogbo àwọn dáàdì ti kú ibẹ̀ ló dúró ibẹ̀ ló kàdé tó bá bẹ̀rẹ̀ qualification sí jam class òun ni qualification lesson so ẹ̀gbọ́n mi mọ nǹkan tó dáa wọ́n mọ nǹkan tó ń pè dish ẹ̀ẹ̀kan lè gbomi kaná kẹ́lẹ́ ṣàmàlà ó fọ́ ni mo sọ fún yín pé mo ti ṣe jollof rice mo ti dín chicken mo ti ṣe gbogbo ẹ̀ ẹ̀ wá ní pé ẹ̀yin àtọ̀ ọkọ yín ẹ̀ fẹ́ ṣàmàlà that's ẹ̀ ń discriminate ẹ̀ ń try láti ẹ̀ ń fi oúnjẹ gan ṣe ọ̀tá ẹ̀ ń ṣe ọ̀tá oúnjẹ òkan lè ru àmàlà kó kàn sáré ṣàmàlà parapara ó mọ mí ní menu ni jollof rice salad gbogbo ẹ̀ òun ni ẹ̀gbọ́n mi fẹ́ jẹ mo dẹ̀ ti sè é nìyẹn mo dẹ̀ ń sọ fún ẹ o dẹ̀ ti o fẹ́ máa try láti máa rude mi ìfẹ́ jẹ́ ká ja ìyàwó mi mi ìfẹ́ jẹ́ ká jẹ́ máa ní sùúrù ẹ jẹ́ ká padà sí ẹ̀ta jọ ń lò fúnra wa o. má bínú o èmi ò mọ̀ yí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàwé púpọ̀ nínú yín ẹ̀ kí ń ka ọgbọ́n orí mọ́ ipò ọpọlọ yín máa ń dọ́ta pé ọpọlọ ẹ̀mí inú yín ó máa ń yòrò especially irú ìwọ yìí wọ yìí gangan ni example of àwọn tó kàwé tí wọn ò ka ọpọlọ mọ́ ah, ó dàbẹ̀ ni pé ẹ̀kọ́ ọ̀rọ̀ lẹ́ ló lọ oh i see ah ó ti yé mi gbogbo ẹ̀kọ́ tó pariwo yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ lẹ́nu ìgbà tó bá ti kọ́ àwọn alálùbáríkà àwọn amòye àwọn tó lọ́pọlọ látàárọ̀ títí jàgọ́ tọ́pọlọ ẹ̀ ti dọ̀ta because ó bá jẹ́ pé ẹ ní ọpọlọ ni ẹ ní ṣe ráìsì tí ò lẹ́ran lórí ẹ gẹ́ẹ̀tì ni mo díṣì ẹran lọ́tọ̀ ni ẹ díṣì kí ni ẹran lọ́tọ̀ ni so ẹ fẹ́ kí ẹ̀gbọ́n yín kó máa ṣọ́ ráìsì lásán jẹ ibo náà ti ń ṣe irú ẹ̀ wo désìrè jọ torí ọlọ́run mo ní time fún wàhálà ní ìrọ̀lẹ́ oh yes orin mo busy mo fẹ́ dáná fún ọkọ mi kò ní pẹ́ dé so ní ìdẹ́mọ̀ nǹkan tó fẹ́ ṣe tó bá máa kú ló máa kú àmàlà ló máa jẹ lálẹ́ because this is my house anything tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ nínú ilé èmi ni mo máa dictate it you don't get it so ọ̀rọ̀ yóò fa wàhálà náà. ọlọ́run aṣa ni ẹ aṣa ni ẹ ọlọ́run ẹlẹ́dàá gbọ́ mo fún ẹ̀jẹ̀ mo fún ẹ̀jẹ̀ mo mọ̀ pa aṣa ni ẹ wo bí bó ṣe ń ṣe ẹ́ ló ń ṣe mí o kankan náà ló jọ ń ṣe wá eh. tó bá bi èrè kó má ro àmàlà ti ẹnìkan kó dájẹ́ kó lọ sùn sórí ibi tí mi ò ní control nílé yìí nìkan ni yàrá mo filẹ̀ fún ẹ torí pé ọmọ ìyá mi ni so yàrá ni kò sí lọ́wọ́ ṣe champion wọ́n mú ẹ̀ kó gẹ̀rá lẹ̀ yé ọkàn mi ṣùgbọ́n sá ní kíchìn yìí bọ́dá mi ló máa jẹ jollof rice èmi àti wọn lájọ máa jẹ bó dẹ̀ ṣe máa jẹ nìyẹn. jẹ́ kí n sọ fún ẹ ṣó mọ̀ pé wèrè ní class ó dẹ̀ ní category àwọn wèrè kan wà wèrè aláriwo àwọn kan wà wèrè silent ni sórí wèrè tiẹ̀ wèrè aláriwo wèrè silent tèmi ebi onídàá ti máa pariwo kí máa kúrú kí máa ga kí máa fẹ̀ fún kí máa ranjú kí n tó ṣe whatever tí mo bá fẹ́ ṣe mo sọ fún ẹ pé mi láláṣẹ ẹnu ilé ẹgbọ́n ẹ gọgọgọ tó jẹ́ ọkọ tèmi èmi lèmi ń pàṣẹ lórí ẹ obìnrin ni mí. sáàpọ̀ ẹja wà ó ti ń tírígà mi ó lè ń jẹ́rọ lè jẹ́ sọ̀rọ̀ lẹ́yìn kankan lẹ́yìn kankan lẹ́yìn kankan lè fẹ́ give and take kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo sọ pé mo ti dáná tán tó bá fẹ́ mọ̀ pa àmàlà ló fẹ́ jẹ jẹ́ àmàlà ẹ̀kọ́ lọ sùn re gbogbo nǹkan tó bá kù kó wù àtẹ̀gbọ́n mi ṣùgbọ́n oúnjẹ yìí ṣá èmi àti ẹ̀gbọ́n mi ìdájọ́ máa jẹ kò dẹ̀ sí máa bálẹ̀ ẹni tó máa ní kẹ́gbọ́n mi máa jẹ jọ̀lọ́fù ráìsì ọlọ́run. ṣé o mí ni gbogbo nǹkan tó ń sọ. ọlọ́run mo mí ah, nẹ. mo jàmàlẹ́ kò jẹ́ kẹ́gbọ́n mi jẹ jọ̀lọ́fù ráìsì àti mi jollof rice ẹlẹ́. bẹ́ẹ̀ ni mo sọ. wàhálà ọba ọlọ́ọ̀bá ń gbọ́ mo lè àtúntò ẹ fún jollof rice. ọlápẹ́ ju ọmọ tó ń ṣe o ọlápẹ́ ju ẹ. kò ní bá ẹ kalẹ̀. ayé ẹ̀ màmá ah! kò kó jáwèrè. Ah! kò kó ní ẹ̀ burú. Ah! ìwà táwọn ta ni. àbúkò fẹ́ jáwèrè. ọlápẹ́ ju kí ni mo lórí. ọlápẹ́ ju ọlápẹ́ ju. mo sọ pé mo nínú ilé ọkọ mi lẹ́nu. ọkẹ́ ọkẹ́ ọkẹ́. ní kí ni wọn láyé oró tọkọ mọ ẹ gbẹlẹ yẹ àṣírí ni yọkọ olórí burúkú ni ìyàwó mi yẹ eh! ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹhẹ òkè fún mi wọ. má bínú sí mi ẹ má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ èṣù ni èmi náà jókòó mo rò mo mọ̀ pé obìnrin ni mí bó pẹ́ bóyá èmi náà á lọ sílé ọkọ mi ǹjẹ́ wá dá kí àbúrò ọkọ mi worúwà tí mo wù sí nílé ni ǹjẹ́ ó dá kó wù sí mi èyí ni mo ṣe wá rò pé ìwà burúkú gbáà ni mo wù sí yín yàtọ̀ sí pé ẹ jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ wa ẹ jù mí lọ mo wá fi gbogbo manners mi mo gbé sẹ́gbẹ̀ẹ́ mo wá hùwà bí ọmọ tán ti ẹ̀tọ́ rárá ẹ wo ẹ̀rí ọkọ ti fẹ́ pa mí báyìí mo gbà pé mo wà very very stupid please find a place in your heart to forgive me ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi gbogbo nǹkan tó dáa tẹ́ ẹ mọ̀ pátá ni mo fi bẹ̀yìn ẹ jọ nítorí Ọlọ́run ẹ finú dénú kẹ́ dáríjì mi ẹ rí mi gẹ́gẹ́ bí àbúrò yín ẹ jọ nítorí Ọlọ́run orí ọ̀tún ní ṣọmọ lọ́wọ́ mi mọ́ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ lọ́wọ́ mi mọ́ mo wá ń promise yín pé ilé wa yóò máa dilé aládùn gbogbo dream yín láti fẹ́ good home máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín máa make sure pé a derive good home yẹn ẹ wo àdúrà lẹ máa máa ṣe fún mi lọ́jọ́kọ́jọ́ because máa make sure pé ilé yín dùn ó tòrò bẹ ṣe fẹ́ fẹ́ ọkọ yín one hundred percent yẹn máa make sure pé one hundred percent one hundred and one percent ẹ̀yin nìkan lọkọ yín máa ní ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi ẹ jọ àǹtí ẹ má bínú. Ah, ah, ẹ dìde ẹ dìde ẹ dìde. Thank you sẹ ẹ jọ um, um, àti dẹ́tí rẹ̀ um, ẹ̀yin ni ó yẹ kí n bẹ̀ pé kẹ́ má bínú èmi náà ti overreact lẹ́ẹ̀kan yẹn ẹ ṣàmọ̀ pé mi ò kí n ṣe oníwàhálà I just didn't know what came over me mi mi tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò yẹ kí n react bí mo ṣe react yẹn kò sí bó ṣe lè mú kó rí iye ah, ọkọ lẹjẹ sí mi ah, kò dẹ̀ sí kékeré àná ah, ẹ̀jọ̀ tó yọ lọ́hùn ẹ má bínú ah, ẹ má bínú ìjọ tó lọ ẹ má bínú i'm really sorry. no it's fine it's fine iṣu ni iṣu ẹ iṣu iṣu ya wèrè gan kò síbi téṣu ò lè wọ. ṣé ah, ṣé kí ni èlò pọ̀ tó yẹ. Ah, òun ni tọ̀dọ̀ yín gan fẹ́ẹ́ tọ̀dọ̀ yín gan fẹ́fẹ́ ju tọ̀dọ̀ mi lọ but ibi ìbàyí gangan lẹ ti ṣe mí léṣe ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ẹ má bínú tó bá ṣe. ọ̀nà lẹ́bí ló darí. àjọ lápéjọ ẹ lù mí pa. irọ́ mi ṣèbò tí eyín mú etí burú. ẹ tún wá fi eyín mu eyín yẹn ni mo fẹ́ yẹn. Ah. ṣe rí ṣe rí bí mo ṣe wà yìí mi ò lè gbà kí ẹ̀gbọ́n yín kó fọwọ́ kàn mí láàrin ọ̀sẹ̀ kan kí ló dé ó ń dùn mí ni. ẹ má jẹ́ kẹ́gbọ́n mi mọ̀ ọ́ <laughs> ọ̀sọ̀ tẹ́ ju mi lẹ́ẹ̀kan ẹ̀ mo ti ṣe rí bó ṣe ń bọ̀ bá mi ti wò pé ojú mi ti relé bí àtètè àbíà mi ti wú báyìí. bọ́ ti àwo yẹn ẹ gbìyànjú ẹ ṣe ń lọ báyìí lẹ́ẹ̀ lọ mọ́yà ń sá fún yín ẹ lé gan o. ẹ wo ẹ ṣe àgbà pé ṣé èṣù lè yóò lè wáyé mọ́. ṣé èṣù lè lágbára ọlọ́run ẹ ṣe gan kí lè máa wá jẹ báyìí ẹ wò ẹ jẹ́ àjẹ jollof rice. ẹ níbo amala. in fact lẹ́yìn tẹ lù mí tó wá ń wù mí jẹ. àti dé sí re mi ò fẹ́ wà láàyè. àmàlà ìlú wo gangan ló ti ó wù mí jẹ bí. jollof rice yìí yẹn ah. a máa jẹ́ láì lẹ́ràn. Gbé kọ́ọ̀lù ẹ̀ náà. Ìyàwó mi ni. Ẹ kí kí ló ṣẹlẹ̀? àti ẹ̀dígbò ti court. kí ló dé tó fẹ́ pé kọ́ ìyàwó ẹ̀. ó ti court jàre eh, àmọ́ bá ti dé. sori um, gbogbo ilẹ̀ tó wà ní àṣeṣe wàá wá àrùn epo ìbàfọ̀ àti fẹ́ dà tán so wọ́n wò pé níbo ló fẹ́ pé a tún lè you invest hmm. lè lórí àkọlé máa wò we need to be forward thinking. Mm, that's it that's it ẹ eh, sori nǹkan tí wọ́n sọ yìí èmi náà ti ń rò tẹ́lẹ̀. really yes àwọn gbàgbé pàjọ àwọn business ni nígbà tí wọ́n gbé gbogbo ilẹ̀ ta ní sí axis one àti fẹ́ exhausted tán and uh, kò ṣe dúró wò. yes so èmi náà wá wò pé ah kí la lè ṣe ta lè fi mọ ọmọ ni ni mo kàn rò pé ká lọ invest sí Ìlọrin hmm? Ìlọrin. Ọbátúndé kí ni tó ń ṣe ẹ̀yìn ẹ̀ mo rò pé ó ti fi ẹ́ lẹ́nu kìnìún náà ó ń le le le ó le sí lára ẹ̀yìn báwo lè máa ní pé ká lọ sí Ìlọrin gbogbo Ìbàdàn expressway ṣáà ti ṣe tán bẹ̀ ni iná ìbàfò last stop sí mo expect kò sọ pé ká extend ká máa lọ Ìbàdàn expressway is, is long and go anywhere kò sọ Ìlọrin are you joking. ẹ ẹ ní sọ̀rọ̀ ìwọ èmi ló sọ pé nǹkan ṣe. yéè torí tí kò bá ṣe é ni the space ṣì wà tá lè lọ. ìwọ gbọ́ngàn ni bá bí tó lò làákàyè dáadáa tó yẹ kó bèèrè lọ́hùn pé ah ọba ti dé o kí ló rí ní Ìlọrin tó fi ní ká lọ invest ní Ìlọrin ó dẹ̀ conclude àmì rẹ̀ bẹ̀rẹ̀ sí sọ fún mi pé nǹkan ṣe mi. now listen. okay fine um, listen. mo ti bọ now tell me kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́. Eh, ti gbé so calm down jẹ jẹ jẹ jẹ fún ẹ ní gbogbo eh, analogy yẹn you understand me now now tó bá wo eré Ìlọrin yẹn wà á rí pé Greenland ni kò tí fi bẹ́ẹ̀ sí investors ní gbogbo bẹ́ẹ̀ you understand me and ó láwọn interiors kan tá a máa wọ̀ tó jẹ́ pé àwọn máa mẹ́ta àwọn onílẹ̀ yẹn tá a fún pa afẹ́ afẹ́ bíi five hundred acres of land i'm very sure with a very good negotiation wọ́n máa ta fún wa níbi fifty thousand to hundred thousand naira per plot because bàtà wọ́n máa sọ̀rọ̀ mẹ́ẹ̀. See five hundred acres that's a whole lot of money Show me ń sìn now ìyẹn kọ́kọ́kọ́kọ́ ní sùn sí let me now give you the gimmick of everything sórí tabati ti wá ra tó máa accept Tabati ra a máa wá padà sékòó àwọn companies tó ti ra lè lọ wa lẹ́kọ̀ọ́ bíbá ẹ̀ jẹ́ pé wọ́n produce one or two things and all of that we draw their attention to Ilorin or anywhere in Kwara state tàbá ti rí lẹ́ra a draw attention wọn síbẹ̀ pé àwọn product wọn tó jẹ́ pé àwọn èèyàn wá látọ̀hún yẹn wọ́n máa rà lẹ́kọ̀ọ́ if they invest in Kwara state instead àwọn èèyàn máa fi wá bíbá ẹ̀ wọ́n máa ra nǹkan people just dey buying from them then àwọn ìlú àwọn state tó wà closer to Kwara state instead of them coming all the way to Lagos state to just stop by Enquire State and buy whatsoever they want to buy. Hmm. Now, Mao, the king of my analogy, ibi tá a ṣe níyẹn wà gangan ni pé àwọn kọ́ máa talẹ̀ wá fún. Yes, a máa draw attention wa ni. Okay. Yes, tó máa ti accept láti wá. A máa padà lọ bá ọmọ onílẹ̀ pé a fẹ́ ralẹ̀ sí o, àwọn èèyàn á ralẹ̀. A máa convince wọn. Wọ́n máa wá ralẹ̀ sí around ibi tí àwa ra five hundred acres sí. Hmm ó ti yé ó ti yé mi. now tán bá ti kọ́ àwọn factories wọ̀nyẹn tán tó ti ń produce àwọn products wọn nobody needs to tell you pé traffic máa wà lórí abẹ́ àwọn abẹ́ sì máa wá ra nǹkan mm-hmm. then nígbà táwọn ìbá ti wá ra nǹkan tán mm-hmm. ẹ tán ti wá ń mm-hmm. wá kí ló máa kí ló fìpò máa ṣẹlẹ̀ sí àwọn ilẹ̀ táwa ti rà tá a ti tà. bẹ́ẹ̀ máa ti develop. inflation ó lè kára ní fifty to hundred thousand naira by the time tí kúkú kí ni màá ti ṣe tẹ́ pé àwọn companies ti wà lágbègbè bẹ̀yẹn táwọn èèyàn ti ń wá rajà tó ti ń ṣe gbogbo ẹ̀ ọmọ fifty thousand naira ilẹ̀ ó máa di eight hundred one million naira. that means pé mi ni mi ò ronú nìyẹn. o gbọ́n as a matter of fact sick orí òpè because you actually told me initially pé ìkan ṣe mí without you waiting to call ìyàwó ẹ̀ náà make mm, call ìyàwó. kọ́tà sọ yìí wà very important. it doesn't matter your wife is also important. I'll I, I call her back you know kọ́tà sọ yìí wà important owó oh, ni kókó. Mbababare, mm, mbadada, mm, mbẹ. orí dúdú òpè fún hi baby. Asa ló ṣe lójú. Um, kí ló ṣe ẹ́. ṣẹ́rí tè ṣe mí ẹ kọ́ yín. Ah, ẹ ti dé. Desire. sá. Ah, kí ló ṣe wọn náà lórí kí ló ń ṣẹlẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo bẹ ṣe wá ń ṣe reaction tó pọ̀ ju nǹkan tó ṣẹlẹ̀ lọ ẹ <laughs> stop ẹ jọ mo um, ń kọ́ effect ẹ mọ àwọn effect tó máa ń ṣe nínú movie yẹn tẹ́lómi máa jọ horror ẹlòmíì wọ́n máa ní àkànṣe pé ọkọ ẹ ti lù pa domestic violence wọ́n fẹ́ try láti preach against ẹ̀ òun ni mò ń ṣe so mo wá fi ojú wọn ṣe practical ẹgbẹ́ kan ni mo mú tẹ bá wò dáadáa. ojú ìyàwó tèmi ló fi ń ṣe practical. <laughs> ṣé ojú tèmi ń kọ kò sí lójú mi níwà bẹ́ẹ̀ yeah eh, nǹkan tí um, àti eh, Desire ṣe nìyẹn ìgbà tó sì wá bá mi tán ní pé eh, àwọn ń kọ́ make up àbí nǹkan pé àwọn fẹ́ fi ojú mi ṣe practical mo tẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe very lovely make up fún mi ni wọ́n bá ní àwọn fẹ́ kéwìn kí n jọ ọ̀rọ̀ kí n dàbí monster mo ní ah, kí ló dé wọ́n ṣàmú gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ilẹ̀ náà lẹ̀ náà lẹ̀ náà lẹ̀ o ti ẹjọ ọ̀rọ̀ náà ló tọ. Eh, honestly ẹgbẹ́ ẹgbẹ́ kan ti ẹ ní. a máa dùn sí ọ a máa wẹ̀ ń sìn ṣé báyìí mú wipes wà. Eh. ẹ filẹ̀ ẹ ṣe filẹ̀. ká ṣe filẹ̀ àbí. ẹ ṣe filẹ̀ jẹ́ ká lò ó mo sì máa ṣe fídíò. Amala. àmàlà. àmàlà. ẹ but baby jol um, rice wa tó bá fẹ́ jẹ rice jollof rice náà wa? àti pé ju ká ṣàṣọ pé fẹ́ ṣe kàfẹ́ gbọ́n mi ẹ àmàlà tẹrù tó fẹ́lẹ́ bí etí ẹ fẹ́ jẹ́ ẹ̀wù ẹ gbọ́n mi àmàlà yẹn máa jókòó sí yín nìkún báyìí. ẹ eh, kò sí problem ajá àmàlà bẹ́ẹ̀ sọ ló máa ń sẹ̀ tẹ gbẹ́gbẹ́ pa mí kan. tó bá fẹ́ jẹrán. ẹ já lọ sẹ́ẹ̀tì tẹ ẹ stop ẹ eh, àmàlà yẹn wẹ́rẹ́ kẹ́gbọ́n mi miss ẹ all right ẹ lọ ẹ lọ ṣáwà. Thank you. Thank calm down. Oh, ní sùúrù jọ. Ah, calm down. Ah. Babe, kí ló ń ṣe tó fún mi body eating? Báwo ló ṣe ń ṣe báyìí náà? Bí mo ṣe ń fọwọ́ kàn ẹ́ ló ṣe ń dá mi padà. Ṣé bóun ló sọ wípé kí n wá sílé ẹ̀? Sori, alákọ̀ tí mi fi láì kí n máa lọ sí lóbìnrin lélẹ́yìí o. Ó pè mí kí n gbóbìnrin lọ sí hòtẹ́ẹ̀lì. Ká lè ṣe kó tá a fẹ́ ṣe. What is really wrong? Um, you see, the problem is, last time Temi àti ẹ meet, mo ti but more confused feel pé you're under stress or something. But now again, the same thing. In fact, let me just tell you the truth. Nígbà bato wà kékeré, she ulo she mistake gekumi. Like ulo she mistake jẹ Wait. What are you trying to say? Eku. Uh, uh, yes. Uh, báwo máa ṣe jẹ́kù? What did you mean by that? No, ó possible. Don't get me wrong. Ó lè lọ jẹ kúkú wá rò pé ẹran ló jẹ. Uh, that's not possible. Like, òun stink ó stink bíi pé eku wà nù ẹ̀ kún gbé nù ẹ̀ so stinking. Shut up! what an effrontery ṣé mi ló ń bá sọ̀rọ̀ pé èmi instinct pé mi ń hù èmi gbé ikú mi ló sẹ́sì ló sọ lẹ́nu yìí lọ can you imagine. wo let me just tell you the truth tó bá lọ síta tó lọ meet àwọn other girls ó lè má sọ ọ̀tọ̀ fún nítorí owó tó wà lọ́wọ́ ẹ̀ but let me just tell you the truth kó lọ take care ara ẹ̀ bóyá kó má lo deodorant. shut shut your mouth up. Shut your mouth up before I lose my anger. Are you mad? Ṣé o ṣí eré ni? Mo dájú ṣe ń sọ fún, mo dájú ṣe ń What is wrong with you? Ká ní pé ìgboro ni kí ni money? ni, mo mọ̀ kọ́ tí màá ṣe fún ẹ. Dìbò ẹ tí màá fi nù ẹ ṣá, èmi ni wọ́n sọ pé mò ń rù. Ẹbí ẹkọ, ẹbí ẹkọ náà, wàá jẹ́ kí sọ kí ni kò fún ẹ. Ṣòro pé fine, o ò fine rárá, o ò gbìn mọ́, ọgbọ́n ò bá ń gbọ́. Ṣòro àwọn èèyàn tẹ́mi máa ń ṣe pẹ̀lú, àwọn èèyàn àwọn ọmọ tó fight ó did you just look at yourself you ugly bitch it's not your fault ẹbí ẹkọ kò sí wàhálà kí ẹ ọjọ kó kó ní burúkú be calming down be calming down kó máa lo deodorant or something má lọ pa wọ́n níta ah ah what skin kí la gbé kí la jù àbí i don't even get it like ah bobo irun now ah mm, it's too much àbí ṣé mú mi ni. reason mo ṣe wálé wọn wátà blood pé mo máa mú èèyàn tí ó wà ní charge property cafe gangan ni pé ṣé wọ́n ti gbá mi gan jìnnà lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣèdára àwọn tó gbá mi àwọn tó jẹ́ pé wọ́n advertise lórí tv lórí rédíò káàkiri náà ni àwọn náà gba àbá yẹn àwa tí adẹ̀ dáwó sílẹ̀ kò yín sí rárá kò yín sí in fact to be honest with you Nigeria is far better than abroad láti live <laughs> I'm telling you nothing but the truth I'm telling you nothing but the truth irú mi bó ṣe wà iṣẹ́ mẹ́ta ni mo ṣe hmm. àárọ̀ màá clean ilẹ̀ níbì kan To bá di ọ̀sán màá wa taxi To bá tún wá di ọwọ́ ọ̀rọ̀ ní pátápátá báyìí mo tún máa lọ wẹ òkú ṣé o máa wá dákírò àyẹn ká ṣiṣẹ́ tán ká kówó jọ kí owó yẹn máa wúlò fún wa kan tún máa gbá wa ìdí náà sọ pé màá wá sí nàìjíríà èèyàn tí ó wà ní ìjáàjì property cafe gangan a máa ríra ní one on one. bẹ́ẹ̀ni. kí tó lè dáwọ́ ọkọ sílẹ̀. Mr. Dayo inú mi dùn pé ẹ take boost tẹ̀tẹ̀ take yẹn ṣe rí àwa náà à ń ṣe oní báyìí a ní ọ́fíìsì ẹ lè work in àdèmàdáyín lóhùn. Ah, àwọn tí wọ́n gbá mi lọ́jọ́ sí náà wọ́n ń ṣọ̀wọ́n lórí tv ni wọ́n ṣe advert lórí tv ni o. <sighs> Eh, nǹkan tẹ́ ẹ̀ sọ òye mi ṣe rí ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ èèyàn náà ló ti wá bá wa tó yẹ pé same thing náà lọ sọ wọ́n máa ń dùn wá gan because àwọn èèyàn ti sanwó nù jìnnà ló dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe jù náà ká máa sọ fún wọn pé ẹ kó owó yín sí right place o ẹ kó owó yín sí right place o ṣe dẹ̀ rí àwa at property cafe we are one of the best in town um, ṣe rí estate wa ó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí a ní um, Penn estate phase one okay. and phase two ìyẹn wà ní àṣẹṣe and then ní phase three náà ìyẹn wà ní ọ̀nà redeem ní lótò ṣe rí gbogbo àwọn kan tí mo dárúkọ yẹn pé mi ò dárúkọ island fún yín ẹ mo mọ̀ọ́mọ̀ máa dárúkọ fún yín ni because ṣe rí àwọn ibi tí mo dárúkọ yìí they are developing areas lọ tẹ́pá máa fi rí bíi two years just two years gbogbo bíbá yà ti develop kan hmm. nǹkan yẹn á wò pé kí ló dé ṣe ìṣògo owó ni hmm. kó táwọn ọ̀rẹ́ yín máa máa sọ nìyẹn nídìí mo pé tẹ bá ti kó yín síbẹ̀ fúnra yín gan lẹ máa tún máa mú àwọn èèyàn wá kó wá balẹ̀ sí Penn State ṣebí èèyàn ló mọ̀ ẹ̀yin náà wà ẹ̀yin náà àmẹ́lò mi wà ṣe ti gbọ́ so um, tí ẹ ba busy tẹ bá níbi tẹ́lọ mo lè mú yín lọ síbẹ̀ ah. fúnra yín kẹ ṣe sightseeing kẹ wo nǹkan tẹ fẹ́ kówó yín lé. kí ni nǹkan tí mò ń ṣe ikọ̀ tí mo torí ìwà látàbọ̀dù nìyẹn. Yes, oh, oh, oh. kò sí problem ẹ eh, máa máa mú yín débẹ̀ sí and uh, before then you can always reach me i'm i'm not really eh, reach me. Oh, mean on your direct line right. yes okay, i'll give you my okay, direct line okay i'll be sorry okay that's the line okay. okay zero eight zero. zero eight zero. um three three three three. two one three. two one three. seven one five. seven one five okay so direct line tọ̀dọ̀ mi nìyẹn ẹ pè mí at any time máa máa mm. dá yín lọ ẹ ti bọ ẹ ẹ ṣe gidi gan really appreciate you in servant I, I, I, I can swear to you you're in servant. God bless you all right ẹ ṣe gan nice to meet with you. you too thank you very much. ìlòdà tó ká gbádùn kájọ fi gbàdùn ṣayé ilé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa àbàtà mátà. ẹ̀gbọ́n mi. yẹ àbúrò mo ní mo ti promise ìyàwó yín mo ti jẹ́ kó yé wọn pé gbogbo ibi tẹ́ bá ń lọ báyìí máa tẹ̀lé yín lọ eh. ibi iṣẹ́ ni o meeting ni mo ṣáà tẹ̀lé yín because ohun yín gbọ́dọ̀ wá secured. wàhálà yìí bíbu yìí pọ̀ eh. wàhálà yìí obìnrin ti pọ̀ jù fún wa bẹ̀rẹ̀ sí kankan náà. ṣé ẹ̀yin ẹ̀yin tí mo mọ̀ kì í ṣe pé ẹ̀yin náà ẹ máa dọ́gbọ́n sí lẹ́gbẹ̀ẹ́ ṣé ẹ̀ láìka obìnrin. ọ̀nà ah, ọmọ pé èmi ò ṣe ní báyìí báyìí ọkùnrin tó wà straight for me mi ò ń ṣe ṣìnà mi ò ṣe ṣìnà at all ìyàwó mi trust mi ó pé mi ò ṣe wọ́n náà mọ̀ náà dúró dúró mo ń ṣe àwọn kọ́bẹ́yìn. ẹ bọ́lẹ̀ ń bẹ bọ̀dá mi ṣé mi lẹ tún mú ṣeré ah, ah, ẹ stop ẹ ẹ ṣe ṣìnà ẹ ṣe ṣìnà ọjọ́ tá à ń tèkì wọ kì í ṣe pé ẹ̀rọ ọmọkàn. obìnrin lọ́dà obìnrin o obìnrin lọ́dà obìnrin ká máa jẹ ní lẹ́sẹ̀ ha obìnrin ni ká máa fẹ́ ní lójú ká dẹ̀ máa bá tẹni jẹ́ obìnrin ha kí ló dé náà obìnrin ẹ kí ló dé náà kí ló dé náà jẹ́ kó gùn omi kí ló dé náà ṣàyédòdò kí ló dé náà lẹ́ǹgbẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ kí ló dé náà tẹ́ ò rántí àtúbọ̀ tán náà wo màṣọ ń bẹ fún ọ bó bá rọra agbára àbàgùn ni ṣùgbọ́n má ṣì lò ìwọ́dọ̀ ìwé. ló máa gbà dandan ni ó ló mm, máa gbà dandan. ìlú dènà ẹ̀ ń ya ìlú. ẹ náà rí ọmọ yẹn mo ti gbogbo kún fàyà kún ẹ ṣe kún ẹn tí sì rí ọmọ ọmọ yẹn ọmọ tí bá wo gan ẹlẹ́dàá máa bínú sí i mo yẹ kó o tó yẹ kí n tó ju gbogbo wa ṣe sókè tó ṣe dáadáa báyìí <laughs> ah, àjọ gbogbo kan owó ni bọ̀ ó yẹ kí n wò but then wọn náà mọ̀ pé nurse tẹ̀sán mi lè máa ṣe oògùn àkọ́kọ́ mẹ́rin nurse yẹn ti lọ wọ́n ti lọ mo ti ti right yẹn off. wọ́n máa ṣe níwájú estate ẹ máa kó nu estate tó dẹ̀ máa secure tẹ́nibọ̀dì ò ní mọ̀ ń pa ẹ̀ ti gbàgbé pé gbogbo èmi àtàwọn ọ̀rẹ́ mi tajọ ṣe school yẹn tí gbogbo àjọ lọ school gbà yẹn gbogbo àṣìjọ wà àwọn squad mi pé gbogbo àwọn squad ẹ nípa ọmọ pẹ́ mi ìyàwó mi wà nílé ìyá ọmọ wà lémi ni máa ṣe àwọn ọkọ bẹ́ẹ̀ mú sí. ẹ ló jàre ṣe trust mi àbúrò yìí ni máa dilé mú ó mú ìyàwó yìí trust mi kò sí bó ṣe fẹ́ mọ̀ láyé láyé ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ sọ fún mi olùbẹ́ ṣe ń wọ ọmọ yẹn lọ́jọ́ yẹn ó ti fún mi láì dé aspect yẹn. kí n ṣàlàyé sọ pé ah. mo lè máa ṣe ìyàwó mi nímọ̀ àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ gbà yẹn tẹ́jọ́ wà yẹn ti jọ wà. àṣìjọ wà o. ìgbé kò sí kan tó máa ṣẹlẹ̀ kí n máa. ẹ kàn ra máa ní fọ́ọ̀nù ẹ ra máa ṣe fàájì ayé yín. Hmm kò dẹ̀ sí. wọ́n máa ju two percent fún èmi. ìbádẹ́ ah, ah. máa attack mama score. lọ́wọ́ kan mọ̀ ìyá mi ni ìlà ṣe kẹ́ ṣiṣẹ́ kù ṣe kẹ́ ṣiṣẹ́ kù ni. Ah, o ṣe o ṣe àbúrò mi mo ní o ti ń wè mí náà ṣe láti jọjọ ẹ̀bọ̀ omi ikọ̀. ẹ̀fọ̀ bọ́bẹ̀ ilé sọ ẹ̀rù báyìí báyé le àbúrò yín ṣé mi máa wá tàyìn. ẹ bróòdì stika dàbò tàbó mo bọ̀ gbà síbẹ̀ gbà síbẹ̀. Eh, <laughs> o ṣe bọ̀ o ṣe bọ̀. ibi tí mi dùn dè ẹ bá ṣe ń lọgun ẹ tọ́ba. kí ń lọ ọ̀la ẹ tọ́ba àbúrò má lè ṣe always ready ni àwọn ọmọ má ṣe pò máa pè é sínsìn. ẹ má tọ́ ba ìyẹn ó dùn. blood ah, sticker náà wọ́n ta mo mọ àbúrò mi ọmọ yìí. ẹ ló ṣaléwá ọfà. thank you ọ̀rẹ́ mi. babes what's up. i'm fine. Um, mo ti hàn wò pé kí n gbé ẹ jáde. oh yeah. bọ̀ bó ṣe wà ẹ́ akọ́pa ẹ kú a ti máa ń yọ jù very very selective human. oya oh, stop stop stop oya oh, mo ní ọmọ just take me out where are we going to. Um, mo wò pé ká try something different something new you know. like what ẹmu ẹmu àti ẹran ọ̀gbẹ́ <laughs> babe no, you guess. need to try it out. Oh, palm get wine. Out. Yeah, palm wine. And bush àti meat. fresh bush meat yes. <laughs> Oh, okay nǹkan tó new lójú tiẹ̀ nìyẹn ló tún ní mò ń yọ̀bọ. Ah. so nǹkan tí mo sọ yẹn kò lórí kò nírú ló ń try láti sọ. aunty Oh, your M1, whatever. I'm not interested. Okay. Take. Jao Ah, to what, Oje? Babes, my yonder. Oh, this way is calling. <laughs> Ah, ah, ah, ṣé ìrọ̀ offer. Ṣé wọn ah. fẹ́ gbé mi lọ jẹ ẹ̀kọ àti àkàrà ni? Ibo lo ti rí kókó àtàkàrà? <laughs> ṣé wọ́n recommend ẹ̀ fún ẹ lọ́sibítù ni. ara ọ̀rẹ́ ẹ ló nù fẹ́ gbé mi lọ ẹ ló nù fẹ́ gbé mi jáde so gbàtí kọ́ọ̀tì ẹ wọlé mo tó á fi pé bí ẹ náà fẹ́ gbé mi lọ mu kókó àti àkàrà. wúwúwúwú adùn yóò gbádùn o. àjùmọ̀ náà ni pé kò gbádùn ún ẹ wo gist wa o gist wa. ẹ what's up na wá fa farabalẹ̀ sórí nǹkan tí mo fẹ́ sọ fún yín yìí ó máa yọ owó gidi ni. ṣebí ìwọ ni láàrin èmi àti ẹ jẹ́ sọ fún ẹ ń mo ò fọwọ́ ẹ̀jẹ̀ ọwọ́ epo ni gbogbo wa fẹ́ lábàá ẹ̀ so tí ó bá ti sí positive mo ò fẹ́ negative. gbẹnu sọhun trust me owó gidi ló wà nídìí eléyìí. oya shoot. no mo mean ẹ for real. Of course, I'm game. Yeah, okay, no problem. Eh, tabarira now. All right, take care. Mwale. Damn it! Yes! I want to yìí mi I want to náà now. gbé mi lọ mu ẹmu. Àwọn tó mọ yìí mi. Hey! I got you, baby. Hey! But, I got you. Yes, I mi tó mọ yìí mi. She said she's taking me too the beach, I'm gonna wear my beach dress. Ah, beach, beach, beach, beach. I'm going. Can you imagine? Ṣé kò bẹ́tà jù ọ̀tọ́ ní kìlọ̀ máa mú nǹkan rẹ̀? Ẹ̀bọ̀ kí ló rán gì oh, beach, our club, baby. máa ṣe bí ọmọdé ọ̀rọ̀ yìí méjèèjì ṣàkóṣe dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí báyìí èèyàn kan péré náà ni mo ní ìfẹ́ gbọ́n mi èèyàn kan tó bá dẹ̀ lọ́nà you know at least ó náwọn nǹkan tó bá dé thanks for coming lásán is one million naira. wow so ẹ̀yin lè máa decide láàrin ara yín ẹni tẹ́ fẹ́ kó lọ then tí ọlọ́run bá ṣe tẹ́niyẹn bá lóyún tó bá bímọ àkọ́kọ́ náà ìlú òyìnbó ló máa bímọ yẹn sí Amẹ́ríkà nǹkan kékeré visa ready then àwọn nǹkan bíi ilé ó máa tẹ̀yìn ẹ̀ yọ ilé gift ilé gift mọ́tò bí kẹ́ni yẹn change phone ẹ̀ kó change wardrobe àwọn kò mọ̀ nǹkan kékèké bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ lé ah, nǹkan kékeré ni ọ̀rọ̀ owó lọ́dọ̀ tiwa lọ́run ọlọ́run ṣe gan am um, so láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ń sìn ẹ̀yin lè máa wá mú ẹni tó ń lọ́kàn pé ẹ fẹ́ jẹ́ kó lọ represent kọ́sẹ́ni tó bá lọ òun ló máa dìyàwó because ẹ̀gbọ́n mi bó ṣe wà yẹn mi kàn máa sọ̀rọ̀ family wa ń ta ni problem yẹn pọ̀ gan ó mú wọn lẹ́wù bẹ́ẹ̀ ni ìyàwó wọn kò lè sí nǹkan tó lè bímọ kò lè bímọ so ìyàwó là ń wà ṣá ẹ decide ẹni tẹ́ fẹ́ jẹ́ kó lọ láàrin yín. ìyàwó tó máa bímọ. bẹ́ẹ̀ ni. babe o <laughs> oh, really láti máa beat around the bush àwọn méjì tó wà ń bíbẹ̀ àwọn ti mọ̀ pé mi náà ni mo qualify fún nǹkan tó ń sọ yẹn. Hmm. sorry excuse me. excuse me jẹ́ kí n sọ̀rọ̀ mi má kò mọ mi lẹ́nu. go ahead please. o ní láti ṣètò máa máa throw question yẹn sí house o ti mọ̀ pé mi náà lè mo máa lọ náà tẹ́lẹ̀ àyàfi tó bá jẹ́ wípé ẹ̀gbọ́n ẹ̀ kò ní taste rárá mo dẹ̀ mọ̀ pé bó ṣe analyze ẹ̀gbọ́n ẹ̀ yẹn mo mọ̀ pé èèyàn tó máa ní taste. <laughs> no you are funny <laughs> seriously oh babes ah ah tẹ́síwèé àárọ̀ ojú ni kíní kò ń ṣàrùn mú náà. kí ló rí o. ó jẹ́ two inches mo fi jù ú lọ beauty ni ṣé complexion la fẹ́ wò ah. ṣé boobs ah, àbà hips ass flat tummy ni ṣé ah, complexion ni what is wrong with you. Uh, ẹ wo bí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọlọ́run talk. ibi flat tummy yẹn ó mú ẹ lákàfíyẹlẹ. thank you. ẹ calm down. Ah, ah, gbogbo nǹkan tá à ń fa yìí kò tó nǹkan tá a máa fa bí ẹni gbàgbọ́ ọtí náà after all ẹni tó ń sọ̀rọ̀ yìí married man ni of course. ẹ eh? ṣe married man of course so ẹ ní láti máa pariwo láàrin ara yín. Eh? ṣé o máa bá mi dì ẹ kí ló mean by married man. àbí ah, ti báwo. Eh, ẹ ṣó o mọ nǹkan tó ń sọ ṣá sórí bó ṣe wà yìí jẹ́ kí n ṣe analysis yẹn fún ẹ ká ló fẹ́ ẹgbẹ́ bàbá mi ìyẹn ni pé o fẹ́ married man bọ̀ sẹ́ẹ̀tì mi fẹ́ pé bóyá peer group àjù two three years àfi jura wa lọ married guy ló ń pè o oh, mm. ìyẹn kò dẹ̀ sí nǹkan tó rọǹgì ń bẹ so married guy lẹ̀gbọ́n mi. this is mad. <laughs> married guy. oríṣiríṣi ó ti yé mi bẹ́ẹ̀. so who is going. Yeah. Ah, mo fẹ́ kó dà pé mo ṣojú ṣáájú ọ̀ká má pààrọ̀ ká má jalè respect ẹ̀gbọ́n mi máa ń like ẹ̀yin yòókù náà ó lè jẹ́ téèyàn bá rí wọn. àwọn yòókù sọ abẹ́ẹ̀kẹ́. Bùnmi ọ̀rẹ́ mi <laughs> ó mọ̀ pé mi náà rí i ó máa fẹ́ mú nà àbí èmi ni mo qualify fún ọ. mo fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ òun ni kẹ́ran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ ọ̀fun òfẹ́ péjú má bínú ẹ̀rí ẹ̀ta ni spec ẹ̀gbọ́n mi. Ah, I'm a spec oh, <laughs> look at it ṣíwájú ni. ó ṣe ìmí dídì. be careful bọ́ straight kọ́lélẹ̀ raw human hair raw like raw. kí ló wá ń fi like ẹsìn kí ni kò fi like. ó fi like a spec ah, náà ni. owó inú dẹ̀ ń bí mi fẹ́ ilé èjì ṣá. ìwọ náà má fi ọjà. bébì bọ́dẹ̀ lójú mi ọ̀lẹ̀ poison kílẹ̀ tó mọ̀ o. bí wọ́n dà i'm going home with you. ẹ̀m so nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá gbé ẹ lọ bá wọn lé ni. ilé ibi tí báwo. I can, I can, go there. Mm, má worry. Sori gbogbo bá ṣe máa rìn máa jẹ́ kó mọ̀. Ẹ̀gbọ́n mi láìkì gbogbo àwọn risk ilé yẹn. Ó máa ń dùn, wọ́n ló máa ń fún ní motivation. Ìyàwó bọ̀dá ẹ̀kọ́. Fìyẹn lẹ̀. Trust me now. Désiré, irú ọ̀rọ̀ wo ló ń bá mi sọ tó dẹ̀ mọ́ pé mo ní boyfriend tèmi? Ah, èmi ò láìkì irú ọwọ́ yẹn. Mo mọ̀ pé mi ò kí ń láìkì irú àwọn ọ̀ràn báyìí. Báwo ṣe máa máa bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yẹn? Ah, ó dẹ̀ ní point o actually mo tẹ̀ ti gbàgbé pé o ní boyfriend but ṣẹ́ni tí mo mọ̀ náà ni. Eh, eh, jíde náà ni ó mọ̀. Ah, jíde ah, mo ti gbàgbé pé òun jíde ni honestly orí sọ́jàre ìwọ tó bá tẹ̀ ti ní boyfriend gbogbo nǹkan bẹ́ẹ̀ ó máa dàbí ìranà ni báwo wá ni ọ̀rọ̀ wọn ṣé wọ́n dẹ̀ ti padà rí doctor ṣé babaláwo lè padà lù àbí medical doctor. Eh, kí ló ṣe wọn. kí ni tó máa ń ṣe wọn tó máa fi ń tutọ́ funfun jáde yẹn mo ara pa yẹn. Ah, ah, báwo ni mo ṣe mọ̀ pé nǹkan ṣe jíde báwo ló ṣe mọ̀ pé ó ṣe bẹ́ẹ̀. àbáwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń lọ táwo ò máa fi tá a bá gbójú. báwo wá ni aló ò lọ́pọlọ ó pupa ni honestly ìwọ tó fine o bó ṣe ní nice shape o kàn ti ẹ̀gbọ́n rárá mo ní kó wá ṣoríire kó wá jẹun ayọ̀ kó dìyàwó ẹ̀gbọ́n mi kó máa bọ̀ nílé ọlá òun bá mi sọ̀rọ̀ owó ní wárápá kan kí ni assurance pé wárápá yẹn gan wọn ti fi infect ẹ pẹ̀lú mo esun wọn ìṣètò ìṣá ìtì kan mi lára. tó tó máa tó tó wárápá yẹn ló ní ó lè mú mi. client ẹ ló máa béèrè lọ́wọ́ ẹ àwọn patient ẹ àwọn Mr. Jide àwọn ni patient oníwárápá mi mọ̀ ń pa ẹ̀. kí ni mo ní kó wá kó wá sílé ọlá kó wá lóyún ṣoré ìyàwó ẹ̀gbọ́n mi tó ń wo yẹn wọ́n ní problem kò yẹ kí n máa sọ̀rọ̀ family wa ń tà bọ́ mo fẹ́ fi convince ẹ ni wọ́n dìde yọ wúǹbù wọn ni bó ṣe wà yẹn àgbà kò sí nǹkan tó lè dánmọ́ nu wọn kò sóyún kò sí kùn tó lè kò sí womb tí ọmọ lè dúró sí àwọn onímírèkù gan sọ pé kò sáyè so ni mo fi wá wò pé nínú gbogbo àwọn ọ̀rẹ́ wa ìwọ ló tutù jù ọ̀rọ̀ ẹnu ẹ tutù tó bá wà nílé wa it's a plus for you wàá fi help family ẹ wọn náà mọ bí gbogbo ẹ ṣe rí pẹ̀lú yín bọ̀ bó ṣe wá sọ fún mi nípa jíde yẹn jẹ́ ká gbàgbé jẹ́ ká máa lọ. èmi náà mọ̀ mo mọ̀ pé láìkì mi gan-an bóyá máa ṣe bóyá ká jọ lọ sọ́dọ̀ bọdọ ẹ. no èmi ò lè gbéyàn lọ tó wá lọ máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ṣé o ti rò lọ́kàn pé o fẹ́ ṣe. mo ti rò. rò dáadáa ó máa bẹ́tà fún wọn náà ṣé o fẹ́ wọlé ọlá ni wo tí wà tẹ̀gbọ́n mi bá ti ríra ó mọ bó ṣe máa ń ṣe bí ọmọ ọlọ́run yẹn ni kò gbé fọ́màtì yẹn ni kò gbé wọlé má rí lílo jọ́jú tó tán bá ti ń ṣe fún ẹ má jẹ́ kán lo kíní o protection ìwọ náà kàn ra kẹ́ra síbẹ̀ wá ti ṣe calculation wàá mọ̀gbà tó máa di kíní kó doyún kò dìyàwó ni a dẹ̀ bẹ̀rẹ̀ maternity shoot àti baby shower gbogbo àṣẹ pẹ̀lú wedding. bẹ́ẹ̀ kò sí wàhálà ọjọ́ ọ̀la máa lọ rí wọn báyìí. ó yá òwe gan owó mi ṣeré tẹ́lẹ̀ ni láàrin èmi àti ọfẹ́ foni warapa láàrin èmi àti ọfẹ́ àpá. obìnrin lọ́dọ̀ obìnrin o. a ti dé sí rẹ. Ah, ah. ah, dé sí rẹ. àti pẹ̀jú bọ̀dá mi. Kasson. Kasson. Your brother? Yeah, that's my elder brother. Um, Ẹ̀gbọ́n mi. Àti Péjú. Ọkọ àfẹ́sọ́nà mi nìyọ. Henry lorúkọ ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ dé láti Europe ni. Oh. That's my elder brother. Ìyàwó wọn tó dẹ̀ ń wò yìí ìyàwó dáadáa lọ́dẹ̀ ọkọ it's very fun to be loving, caring wife. Thank you. Know, right? Yeah. <laughs> Ẹ má bínú, ó ti pẹ́ gan lọ́hùn yẹn. Video call ni a máa ń sábà ṣe ṣe mọ́ mm. àwọn online relationship yẹn. Mm. Oh. You just getting to see ourselves. Bàbá bọ́ um, ẹ má bínú ọ̀hún. Mo kàn fẹ́ béèrè kankan ni. Ẹ kí ló dé tẹ̀ ìjọ obìnrin báyìí? <laughs> She boy, ẹ yà sọ <laughs> ó wá ń tijú gan òun ah, ìṣẹ̀dí láti Europe. <laughs> let me explain to them. okay. actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tá a kéré while I was very young mọ́mísì mi wọ́n ní salon you know she um, èmi nìkan máa ń assist wọn so I just love the way you know ladies just upping make their hair the makeup kò feel pé i just i just like this i just like this gender mm. that that does it mm. um, i'm a man i'm, yeah, I'm a yeah. complete ah. man. Hmm. nǹkan tẹ̀ ń sọ yìí ju gbogbo nǹkan tẹ̀ yín ròyìn lọ ah, ọlọ́run tún kẹ́ gan-an. Hmm. Mm, so nǹkan tẹ́ máa ń ṣe ní amẹ́ríkà náà nìyẹn. no no no no europe mo wà mo wà ní paris. Mm, mm, oh, oh, ẹ wo um, uncle ere ẹ má tiẹ̀ ṣe wàhálà jù I am so so happy to meet you. Ah, inú mi dùn gidi gan ni o àìmọye ọkùnrin tó máa ń jọ obìnrin èmi nígbà tí mo wà ní school mo tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé ọkùnrin ni àmọ́ kẹ tó lè mọ̀ pọ́kùnrin ni ẹ máa wò fínífíní dáadáa <laughs> ah, àìmọye. Ah. <laughs> Um, so nǹkan tí mo ṣe jẹ́ kó wá rí yín ṣe mọ̀ bó ṣe wà round yìí ní ìfẹ́jẹ́ um, kákan ló máa náwó sótẹ́ẹ̀lì. after three days ní sí mo máa padà ni mo ṣe wò pé ká jọ wà ní bíbá yìí ká má tún lọ máa náwó hotel mi ìwà mọ̀ bóyá ẹ máa gbà ọ́ àti ọlápẹjẹ especially. bó bá ti sọ fún mi lórí fóònù or something àti báyàwó mi sọ. Ah. No, baby, it's okay. Oh, it's okay now. Ah, uh àti -uh. dé síre, wọ́n mọ̀kọ̀ wá sílé, wọ́n ṣe máa máa pè wá lórí fóònù pé eh, ọkọ̀ àwọn máa No, ẹ wo, in fact, tán bá three weeks. In fact, wọ́n bá sọ pé àwọn fẹ́ baby by bíbá I am mi gbé. Ìkọ̀fẹ́ wà fọwọ́ ìnà, wọ́n máa sọ pọ́bìnrin lónìí lé. Ẹ ló oh, tókè àbá. That's that she, that that. Let me get you something to eat, right? Okay. I make yourself comfortable. I love you. Love you too. oh. You stay at Paris, right? Yeah, Paris. Oh, okay. So what do you do? Yes, um, Paris, uh, I go to US to make hair for people. Like I told you, my mom, she used to be, um, she owned a salon, and that's that's that's why I'm like this. I just love making hair and her. You know, I can even do makeup. I can, you know. àǹtí Piju ẹ wo ni mo wá rí o mo fẹ́ jẹ́ kí ẹ̀kan wò ó lọ́kàn ara yín kẹ́ fún mi ní ààyè kẹ fún mi ní bíi two or three hours tẹ mọ̀ pé ẹ lè gbójú ẹ lè má lọ disturb ọkàn yín mo fẹ́ kẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n dọ́gbọ́n mọ bó ṣe máa bá mi wá ọ̀rọ̀ lẹ́nu Henry ìyẹn fi àǹtí mi mo fẹ́ jẹ́ kọ́ mọ ẹ̀ ṣó fẹ́ fẹ́ mi ni àbókò fẹ́ ṣe chop and go ṣe rí láàrin èmi àti yín first time tèmi àti ẹ̀ máa ríra ni and èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ gan lórí fóònù ó lóun fẹ́ fẹ́ mi ni mo dẹ̀ ti rí kinní ẹ̀ ṣe mọ̀ ẹ mọ̀ páwọn obìnrin ń gbà mí à ń lè resist gbogbo nǹkan tó máa di pé mi àti àwa sùn lálẹ́ àwa ló yá màá wá lọ gbà at the end of the day kò ní mí wẹ̀ fún mi tó mo fẹ́ jẹ́ kẹ́ bá mi bẹ́gbọ́n mi sọ̀rọ̀ kán bá mi bá sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin heart to heart kán wọ́ọ̀dà ara wọn kán fi mọnú ẹ̀ bóyá ó fẹ́ fẹ́ mi ni o àbó kán fẹ́ ṣe chop and clean mouth. yeah but um, àti dísìrè ṣé ẹ fi pé èmi tí mo jẹ́ obìnrin ni mo lè bá wọn sọ wọ́ọ̀rọ̀ báyìí ṣé mo rí pé àwọn ọkùnrin ìgbà míì wọn kì í mọ̀rọ̀ sọ dáadáa pé èmi tí mo jẹ́ obìnrin tí mo tún wá wà nílé ọkọ tí mo dẹ̀ tó dẹ̀ jẹ́ pé àdúrà mi lójoojúmọ́ ni pé kọ́lọ̀ má mi pèsè ọkọ rẹ fún yín mo mú àwọn nǹkan tí màá sọ mo mú àwọn ọ̀rọ̀ tí màá bá sọ tó máa wọnú ọpọlọ ẹ̀ dáadáa àti péjú hmm. ẹ̀yin ẹ má bá sọ̀rọ̀ rárá ọkọ mi máa ń tijú bẹ ṣe rí yẹn in fact kò lè wojú yín but mo rí kódà pé ó fẹ́ free pẹ̀lú ẹ̀gbọ́n mi tó ránjọ jọkùnrin sọkùnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó jẹ́ ẹ̀gbọ́n mi ló máa bá sọ̀rọ̀. ẹ tó bá ti jẹ́ nǹkan tẹ fẹ́ nìyẹn máa lọ bọ́kọ mi sọ̀rọ̀ sí i. Ah, ààrẹ yẹn máa ah, àti péjú ẹ̀ẹ́gẹ́ ìtẹ̀ṣà kì í ṣe nǹkan tẹ́ kàn máa lọ sọ pé ọkọ mi ò lọ bá ọkọ àbúrò ẹ sọ̀rọ̀ rárá o nǹkan tẹ́ nǹkan máa kàn fi wọ́n lẹ̀ bíi three hours tẹ bá mọ̀ pé ẹ nílò three hours or four hours kẹ́kàn pípẹ́ gbàgbé pé ẹ̀gbọ́n mi ò tẹ̀ sílé. ẹ kò sí wàhálà tó bá ti jẹ́ nǹkan tí ẹ fẹ́ nìyẹn no problem màá lọ bá sọ òkun ní nǹkan tó ń ṣe inú ilé látàárọ̀ náà kò lọ bí iṣẹ́ lẹ́nu so màá lọ bá sọ́ọ̀sì pé òkè kó wá lọ bá a bá ọkọ àfẹ́sọ́nà yín sọ̀rọ̀ pé three to four hours no problem. kí lẹ́yìn máa máa ṣe Ah, èmi máa wà nínú bedroom màmá wo fíìmù ẹ̀ mọ̀ pé mo láìkí fíìmù. ẹ ṣọ́ọ̀pẹ́ ẹ̀ ní disturb wọn three to four hours ṣé mọ nǹkan mo fẹ́ kó ti gbàgbéra kó ti rí ẹ̀gbọ́n mi bí ọ̀rẹ́ ẹ̀ dáwọ ẹ̀gbọ́n mi máa mọnú ẹ̀. ẹ ah, jọ kí ni mo fẹ́ ní ìdí ẹ̀ fún láàrin three to four hours ṣé ó ní iṣẹ́ tó ń ṣe fún mi. <laughs> kò sí wàhálà ẹ ṣe gan. Ah, wo ìlú ńlá wa bá yí náà. mo dẹ̀ mọ̀ pé tí bá máa ṣe wedding náà lágbára Ọlọ́run ẹ̀yin lè máa lọ mú aṣọ. ẹ ẹ ẹ ẹ ẹ kàn yìí má jìn. I can't wait. Mother, dáṣọ me money. ni. Mo ti ń yọ yẹn. Mo dáṣọ mi mú ni. Ọ̀gá ẹ ṣe <laughs> Mr. Henry. Sir. Mr. Henry. Uncle. Oh, Kí ló dé? Àbúrò mi ní òun wo Da. ìwà kan tí ò dáa. Kí ló dé? Mo Yes. My baby, true. wí jù. Ah, akọ́gbà ni mí. Lóòótọ́. Ẹnì kan wọ ẹni tó máa kọ́ mi. Nípa ọmọkọ́mọ ni. Uncle, eh? ẹ kọ́ mi olùdó ó ń ṣọmọ rẹ. ẹ bá mi rí ọmọkọmọ ni ẹ. ọmọkọmọ ni ẹ. ah rírì. Ah, hmm. jáde ó lè jáde. ẹ̀ ń sáfà báwo ni kí ló ṣẹlẹ̀ tó kẹ́ra lẹ̀ báyìí. Ah, mo ò ní tẹ́ra lẹ̀ <laughs> nígbà tí àwọn ọmọ fáráwò tán lé àwọn ọmọ ìsírẹ́lì dé etí òkun pupa tí wọ́n sì wá yọ ọ̀pá àṣẹ ọ̀pá àṣẹ ẹ̀gbọ́n ẹ̀ ó wá nà pé ó yá ìwo òkun pupa yóò pín sí méjì ni àwọn ọmọ ìsírẹ́lì bá ya wàárín odò èmi báyìí nígbà tí wọ́n ya ọ̀nà ẹ̀ lásán lórí burúkú ní bọ́dá ẹ̀. aṣọ ya wèrè ni mo pẹ́gbọ́n mi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. ah obi má bínú kí n lè gbọ́n ẹ fi ìdè present iná máa pàkóso té. orí ẹ ò pé ẹ ṣé ìwọ náà gbádùn ẹ jọ ṣe fi kinní lẹ̀ jàre kí ló ń fi yan mi ṣé ò gbádùn ẹ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ anyway kí ló máa jẹ. ọmọ máa di nǹkan tó wà solid kí n jàmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì. àmàlà mo fẹ́ jó fún ni ṣé o ṣẹ̀ṣẹ̀ bímọ ni. tí n bá rí níbo náà mo lè jókòó. wo wo wo wo wo ló mọ jàre ah! mo ń bọ̀. ọmọ um, that guy dey press something all my nipple like this dey pepper jesus. blessing èmi jíde mà ni èmi jíde ló ń sọ fún o pé kí n yẹra fún ẹ fúngbà díẹ̀ èmi tó jẹ́ pé tó o bá rí o lè sùn tó o bá rí o lè jẹun blessing what happened. wo sori nǹkan tó wà ń bẹ kò wọn ni mo ti sọ fún yín mi ní lè ẹ mọ́ mi rò bí a máa lè relationship mi ní lè fẹ́ ẹ mọ́. Eh, eh, eh, ṣé mo ṣe ẹ ni blessing listen má bínú o kò ṣe pé mo ń ṣèrè gan o mo kàn fẹ́ kó yẹ pé mi ò fi kankan jẹ níyà every month máa ń fún ẹ ní allowance wọ́n san utility bills ẹ̀ kò sí nǹkan náà tó béèrè lọ́wọ́ mi blessing tí mi ṣe fún ẹ tó bá jẹ́ o pé mo ti ṣe ẹlẹ́ṣẹ̀ kan tẹ́lẹ̀ babe sọ fún mi i will apologize mi ìdẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ jọ́ torí ọlọ́run kan tí bá ṣe gangan ni kò sọ. òṣèré má jẹ́ kí n parọ́ fún ẹ rárá jẹ́ n sọ òótọ́ tó wà ń bẹ kọ̀ọ̀kan fún ẹ. ṣùrí lánàá mo kàn kọjá náà ni àdúgbò wa ń bẹ náà ni mo kàn rá àfààní mi ó ní kí n dúró ó ní nǹkan tó ń rí sí mi tó ń fẹ́ bá mi sọ ó ní ṣé mo mọ̀ pé stage tí mo wà yìí kọ́ ló yẹ kí n wà rárá. okay. ó yẹ kí n ti ju ibi tí mo wà yìí lọ wọn àpá ah, kí lèmi ṣe kí ni mo ṣe fọlọ́run tẹ́mi fi wá wà lójú kan ó kàn bí mi ni ó ní ṣé mo ní relationship. èké wá ni wọ́n sọ. mo sọ fún wọn pé mo ní relationship pé mo ní boyfriend. Ah, great great. afakun <laughs> sọ fún mi pé tí bá fẹ́ káyé mi dá tí mo fẹ́ kúrò ní stage tí mo wà yìí mo nídìí láti jáwọ́ kúrò nínú gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin. for now. bẹ́ẹ̀ ni. Eh, eh, eh, you see <laughs> ìyẹn ló máa sórí tó bá ti dọ̀rọ̀ bóyá èèyàn fẹ́ mọ́ àbí èèyàn fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run bẹ́yẹn àwọn òjíṣẹ́ ọlọ́run máa ń sọ fún yàn pé kéèyàn yẹra fọkùnrin eh, ọkùnrin náà wá ní kó yẹra fóbìnrin you know ó lè jẹ́ bẹ́ẹ̀ seven days náà fi fẹ́ kó gbàwẹ̀ so ó normal kan ni kò yẹra fún mi that's normal. bẹ́ẹ̀ ni ó tọ́ ni wọ́n sọ bó ṣe wá ní kí n ṣe tèmi mo ní fún bíi like ten years. Eh? kí n má sùn mọ́kùnrin kí n má ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin kan. àbí kò fẹ́ da fáfá ni. wait wait wait wait wait kí láfa ni mo ṣe fáwọn ṣé mo gbà wọn láyàwó ni ṣé mo gbà wọn yàwó ni kí ló ní mo ṣe fáwọn. baby baby listen. jọ́ kó gẹ́ẹ̀dì fún ọ kí n warapa ṣé ṣé lè ni mo fẹ́ jókòó tì ní eh? ṣé nǹkan tí mo fẹ́ máa ṣe lélẹ́yìn. jọ́mọ̀ ìtì lọ jọ́mọ̀ ìtì lọ ó pè mí lónìí. wọ́n jọ kó tó kó tó dípò máa gba ìfọ́sùn kó kíní ràn mí èmi lọ yẹn ṣé ò ní wàrà pa mi ṣé o ṣẹ̀ṣẹ̀ rí mi lóní wárápá ni. my dear nǹkan tí mo mọ̀ ni pé àṣírí wọn máa tú kò sí bó ṣe fẹ́ ṣe ibi báyìí náà la máa wà tán ti máa wá kẹjọba wa ìwọ náà wò ṣé ẹ̀gbọ́n ẹ̀ ìyàwó tó fẹ́ sílé jọ̀ṣẹ́ yẹn dìde rìn dámi lóhùn ṣó dìde rìn ṣójú ẹ̀ fọ́ kò ní rí ọyàn láyè pé obìnrin náà gbé wá bá òun nílé ọ̀ọ̀ ah, ah. ibi ìbàyìí la máa wà tó ti máa kẹjọ wá fún wa. ṣùtì ẹ̀rí gbogbo nonsense táwọn méjì ti ń ṣe bó ṣe package ẹ̀ tó ṣe tó mọ̀ ó irritate me from the inside mi ò lè stand àwọn méjèèjì anyway gbogbo nǹkan tó ṣe tó sí ó ṣe ń padà bọ̀ wá ṣe tó tó tó níwájú irú àwa yìí. Ah, ìyẹn sátẹ̀ aside that jẹ́ kí n sọ fún ẹ ṣé orí bèmi ṣe wà yìí o hmm. ní tèmi ń tèmi o hmm. èmi Ọlápéjú gbà bẹ́ẹ̀ mo ṣe máa pàpà fọ́ bọ̀bọ̀ yẹn yeah èmi àti bọ̀bọ̀ yẹn a ṣì máa fọ́ra wa gbàgbé ṣé gbogbo nǹkan tó ń ṣe yẹn drama ni èmi àti ẹ̀ ṣì máa fọ́ra wa máa wòran. so ọjọ́ tó mú díò wá o jókòó síbi bàbí ẹni pé o mọ̀ tá à ń sọ so òun pretend ni. ah ah àgbà tó lómi nínú kì í pariwo ah! èmi mọ nǹkan tó wà nínú mi mo mọ nǹkan tí mo fẹ́ ṣe hmm. ṣó yí ẹ bọ̀bọ̀ yẹn àjọ ah mi ò lè kárí ẹ mi ò lè kárí ẹ a máa fọ́ra wa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. anyway mm-hmm. nǹkan tèmi fẹ́ kó mọ̀ ni wípé gbogbo aláǹgbá ló danú délẹ̀ kò wá sí bàbá ńlá kó bàbá anybody tó lè mọ etí nù ẹ kí ni túmọ̀ àfiwé ẹlẹ́lọ́ tó ń sọ ń sìn. I come in peace madam ẹ wà àǹtí aláǹgbà kí ló ṣaláǹgbà tó danú délẹ̀ madam ẹ jẹ́ sọ sínú ẹ èmi ṣàmọ̀ pé mo máa fọ́ bọ̀bọ̀ yẹn kò sí nǹkan tẹ́ anybody lè ṣe sí ẹja wa ni. orí dúdú ò pè ń funfun toró fẹ́ hùwà ìkanú rẹ̀ òrá yìnrìn ò pè lóyìnbó toró fẹ́ hùwà ò ń ṣe mí ò ń past nine mo time ti lọ báyìí o ìròyìn ah, mo wá past nine past nine. time ma lọ la hmm. mi ò ṣàlè lo oògùn oorun kó tètè jí. oògùn oorun kí ló mi jẹ fi sọtí fún irú question mi rẹ̀ ṣé bí mo ṣe wà yìí nìsín ìwọ náà wù mí dáadáa ṣé mi ò tó oògùn oorun lójú ẹ̀ ni. ẹkẹ ẹkẹ bó mo mọ poko padà tó bí ojú oògùn oorun lọ kódà spa pẹ̀ ti ń gbẹ́lẹ́gbẹ̀ẹ́ ni. tó tún wá fẹ́ gbọ́ tó bá jẹ́ pé o lọ jí ní irú bíi six a.m. or thereabout o máa wà offended in fact mo máa wà embarrassed cause ah, màá fi pé ṣé mi o ṣe duty mi ni àbí ṣé ò kú mi jẹ tó ni. Ah, Yétúndé ò mm. ṣe duty Right. jẹ́ sọ fún mi sórí ògùn tọ̀dọ̀ ẹ ó ju ti túpà àpẹtẹ I swear to you. can say that again. Ah, á sọ fún ẹ tó bá jọ́gùn ni mo lò tí mo fi jí nine kò tí yẹ kí n ṣe mo dà pé mi ò bánú mi sọ dáadáa táyì tí mo jẹ́ ẹ̀ ti ẹ́ lè jù tó wà rí sórí oògùn ohun tí mo lò lánàá tí mo fi jí náà yẹn mo fẹ́ tún lò ó yẹ kí n sùn again táyì tí mo jí yóò wà ókè wàhálà mi ò jí rè ah, ìjí burúkú ni mo jí ṣe ń sọ fún ẹ sórí oògùn ohun tí mo lò yẹn tí mo lò lánàá kí tó sùn yẹn mm-hmm. mo fẹ́ tún lò láàárọ̀ kí wá sùn padà kí ṣe wá jí rè. ọ bèbè ṣé before that baby jẹ́ kí n ṣe breakfast fún ẹ kó lè tún ní strength láti fún mi ní round four láàárọ̀ yìí right. <laughs> kí ló máa like cornflakes golden more tea just name it kí ló fẹ́ kíkọ́ lè kọ́ fún mi gódìmọ̀ díẹ̀ just small. gódìmọ̀ kékeré kékeré. ok ṣo máa ń láìkè ní tútù àbí gbígbóná. jẹ́ kó wọ́n kó dúró láàrin méjì. ok <laughs> i'm coming. Eh, ok um, one more thing. Yeah. Um, àmọ́ pé sex na journey sin mm. is unprotected mm -hmm. so please má gbàgbé láti lo morning after pills it's very important. Um, àbúrò ẹ̀. To introduce wa uh-huh. uh, ṣó fíò pé ó máa ṣèkà fún ẹ ni uh. uh-uh. ó yẹ kó trust bó bá ti trust mi yẹ kó trust abúrẹ abo both adult right yeah. i know what to do. ṣé tiẹ̀ rí àti wà tàbí trust ẹ̀ méjì àbúrò mm-hmm. mi kàn ṣáà lè ní kí n lọ wọ nǹkan tí yóò dá. as in okay baby um, i'll be right back. okay okay okay, okay. i'm coming. Yeah. Yeah kí ló ṣe mí tí mo lọ jí kó tí yẹ kí n jí kó tí yẹ kí n jí jọ̀ọ́ tètè o àwa fún mi lógún oorun jọ. àǹtí mi kí ló ṣẹlẹ̀? ariwo ariwo yìí níbo ló ti wà. ẹ má bínú ẹ má bínú èmi ni èmi ni mo fà o. fi ti báwo. mo wọ pọ́n ọ̀bùn ni. ẹ ẹ ṣe kí ni ẹ wo pọ́n kí ló dé kí ló so yín sí gbogbo yẹn. àṣé kí n kú ni ṣe bẹ́ẹ̀ yín lẹ́gbọ́n mi tó yẹ pé màmá yín múra yín àti gbàtẹ́rì ti ṣe nǹkan tó ṣe yín instead ti ṣe máa lọ máa ṣèrànù ni mo ṣe wò ó pé kí n wọlé agbára kára mi lè fẹ̀lẹ́ bẹ́ẹ̀bọ̀ notwithstanding kò wá yẹ kí n máa ṣe irú nǹkan báyẹn nù lé tẹ́ bá tiẹ̀ máa ṣe ẹ̀ bá tiẹ̀ ẹ̀ bá tiẹ̀ mú volume ẹ̀ wálẹ̀ ṣé big screen lẹ́ ń lò láti fi wo ni. ẹ torí yẹn ló máa ń ṣò gbogbo nǹkan tó yẹ kí n rí ó máa ń zoom ẹ̀ sókè dáadáa ni ẹ má bínú. ariwo ìwà pọ̀. máa mọ bí mo ṣe máa lò àbí kí n tiẹ̀ pa. ẹjọ ẹ lò volume ariwo yẹn ti pọ̀ jù. mi ì mọ̀ pé ń gbọ́. Ah, mo ń gbọ́ mo wà nù kìtì mo ṣàǹgbọ́ ààyè ah, kí ló ṣẹlẹ̀ nínú ilé náà kó tán. kí wá ni. àti ah. déètì rẹ ẹ ti kọ̀ wọ̀. ibo mo ti rí yín ná. èyí tó bá rójú yín bó ṣe tutù yìí kò ní mọ nǹkan tẹ̀ ń dá lára. Ah. ṣé kí n kú ni. Ebo ah. ní ọgbọ́n mi tí ó yẹ kí lè dá sí na don't you have somebody else? I don't I don't that's the truth I don't but ẹ má bínú. Ariwo ìwà pọ̀ náà ni máa lọ reduce ẹ̀ sìn. ẹ wo ẹ wo bóyá kẹ́ padà sínú rúùmù yìí kẹ́yìn lọ máa wo ti ẹ ti fa èmi náà sìn ẹ jẹ́ lọ bọ́kọ mi. ẹ má lọ ẹ ẹ ẹ ẹ ṣe jẹ́ kèmi gbádùn ara mi tán. ṣe rí spíìdì tẹ́ ń bá lọ yìí ọlọ́mọ yẹn kẹ́ lọ ṣẹ̀gbọ́n mi lè ṣe ṣàṣìfì wọn lẹ máa ṣe gbogbo ẹ̀ pọ̀ létà. ìṣe bẹ́ẹ̀ mi èmi náà wà lè mú mọ́ra mọ́ ní báyìí. ó máa wò kankan mọ́ báyìí já lọ dáná ah. àtẹ̀mí tí mo fẹ́ àtẹni tó ní ìtì ẹ̀ ṣe kankan ẹ jẹ́ ká lọ dáná. Ah, tí mo bá mu ìyẹn dalẹ̀ tí mo bá mu ní alẹ́ mo, dalẹ̀ máa kanra mọ́ ni. ó dáràn lálẹ́ ó dáràn lálẹ́ ẹ ẹ ẹja kọ́kọ́ lọ dáná náà. ó dáràn lálẹ́ yìí. kí ló dá tó ká gbádùn kí ló dá tó. àjọ fi gbádùn ṣayé o ilé wa kún fáyọ àjọ gbádùn. ìyá sọ ń bá mi dì ni ìyá ọkọ ẹ wèrè wo ìyá ọkọ àwọn wo gangan ah. ah, ah, oru nọ́ọ̀sẹ̀ǹtì wo ló pàfọ́ọ̀mù nílé wa yẹn ó yọ nǹkan wá jẹ ó bẹ̀rẹ̀ sí ń pariwo lórí burúkú ṣé mi mọ̀ pé wrong phone ni ẹni mo mọ̀ pé fake phone ni ẹ̀ máa kówó lé ẹ lórí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọrin tóun ṣoríṣiríṣi ringtone ó fẹ́ lè kọ dòrí mẹ́ kí ló ṣẹlẹ̀. Desire ṣé yẹn ló ń ṣe ẹ ni ah má bínú kò ń ṣèmi náà ẹgbọ́n ẹ nǹkan dání o ah ẹgbọ́n ẹ gbé nǹkan dání kódà iṣan tó bá yẹ pé ìwọ bó ṣe wà tẹ̀gbọ́n ẹ bá lè ṣe fún ẹ ni. ṣó gbádùn rọrọ òṣìwò nìyẹn kẹ̀gbọ́n ẹ ṣe ni fún ẹ gbàtọ bá fún ẹ nǹkan náà ó dẹ̀ ń ṣe bí gbàtọ ẹ pé kíní ṣe ó ṣàtì ó wa ó ṣó torí ọmọ ni ìwọ nìkan ló máa kọ́kọ́ wá tó fẹ́ balẹ̀ ọba jẹ́ ni ṣó fẹ́ kó bá mi ni ṣó rántí pélé wa ló wà ní tíyàwó wọn bá jáde sí ẹ ńkọ́ tó tó ń ṣoríṣiríṣi tí báyìí pé mo lọ blọọkì ẹ mo mọ nǹkan tí mo sọ o kàn ń ṣe bálabàla gbàgbéra kí ló ṣẹlẹ̀. má bínú mo wà carry the way. ó ti tó jàre wò ó mi ìfẹ́ rí ẹ pẹ̀lẹ́gbọ́n mi mọ́ má wá sílé wa mọ́ tó bá need anything èmi ni kò bá sọ̀rọ̀ ṣó ti gbọ́ nǹkan tí mo sọ. má tra ìyẹn o kí ló dé mi ì lè fẹ́ gbọ́n ẹ lẹ̀ o lẹ́nu nǹkan tí bọ̀dẹ́ ẹ̀ ṣe yẹn mi ò lè fi lẹ̀ o mi ì lè tán ṣé mo pé mi ì lè tán ẹ̀ ṣé mo pọ́ rẹ̀ ni mo ì lè tán ẹ̀ ah ó jù bẹ́ẹ̀ lọ. ẹ ò ní sùúrù ah, wá my dear hmm? wá mọ bó ṣe máa ṣe rẹ ṣùgbọ́n nǹkan tí mo sọ tó ń ṣe bọ̀dẹ́ ẹgbẹ́ nǹkan dání òun ló fojú jọ ìbílẹ̀ yẹ̀yàn mọ̀ pé gbogbo oríṣiríṣi ohun burúkú ló wà lẹ́nu ẹ̀ o ò ní máa ma ṣe ó mọ̀ mọ̀ àwé ẹ̀dá fún ẹ torí ló burúkú ni o máa lé mi ìyẹn kò mọ̀ nǹkan tó ń ṣe ṣó ti gbọ́ nǹkan tí mo sọ. màá ma tra ìdí ṣùgbọ́n mi ì lè fẹ́ gbọ́n ẹ̀ lẹ̀. wọ́n ló mọ wèrè ah, ó dẹ̀ wá ń ṣe. Ah, eh. olóṣì kémi fi bọ̀dẹ́ ṣe wà ok ah, mo ti mo ti rìn ní àdúgbò ìtẹ̀ nkọjá mo jẹ́ wò pé ah these beautiful girls are my street You know, mi ò dẹ̀ mọ̀ ó yẹ kí n máa tọ́jú yín ni mi ò jẹ́ ká mọ all these yahoo boys down ní kankan náà lè ṣàkóso lọ́wọ́ come on useless ni you good for you know big men like us mm-hmm. it ma take ẹyin o oh. no every two months àwọn aláṣẹ shopping mo like àwọn aṣọ yìí tẹ̀wọ̀ yìí. I love them. I love see. You know, I love second like Mario. mm mm-hmm. oh, oh, these are my favorite. Mama Mila Turkey. In fact, UK, US, as far as Australia, every two months, Mama gbé yín jáde. Oh. Um, like, I'm gonna shopping. shopping. Babe, if my do, order online. No, I'm gonna fly ni first class. I'm gonna jolo, I'm gonna two months Oh, really? Every two months. Mama gbé yín lọ. Any passport, yeah? <laughs> yes. oh easy. Every fẹ́ máa gbé wa outside Nigeria yeah. just to shop. yes just for business shopping. business class first class. of course. Uh, okay okay má bínú. <coughs> what did you just do? <coughs> Ah ah. Clearly máa ń bomú ṣé àmọ́ baba ni mí tọmọdé bá so àmọ́ lórí ẹ̀ tágbàlagbà bá so ẹ máa lè ṣara fúyẹ́. Ah, ara yóò dẹ̀ ní fúyẹ́ inú yìí ti bu inú yìí bu ẹ̀rọ òun sá ó kú ah, kí lè jẹjẹ jẹwà bẹ́yìn ni Jesus ṣé bẹ́ẹ̀ jẹ́ wọnú ilé lọ sọ etí excuse ara yín. ah oh babe this man is crazy. ah ah. Um, babe calm down calm down mo ń bọ̀ ẹ sà ẹ má bínú kí lẹ ṣe tán sìn yìí. riso ni. mo mo mo. pé ó máa ní reason tẹ fi ṣe kí reason tẹ fi ṣe nǹkan tẹ ṣe. good girl ìwọ ní làákàyè ah, ah, èmi náà tí mo i thought as much mo ní pé more quiet ó máa ní more làákàyè good question good To break is a very good question ọlọ́run you die everything In aye, ló mm. dàbí tí oyè kan wà kó dálé fún sóò kò dá lè so. kò dẹ̀ ní dá fún yín. kò dẹ̀ ní dá fún wọn lọ. ara ò dẹ̀ ní tún yín bọ́ ṣe sọ yẹn. Ah! ẹ máa wọ mọ́ yìí ṣá ẹ dìde. ẹ dìde mo ní ká kọ́ ṣíṣe ìdílé tí bá wọ yìí. a fẹ́ yín gbò ẹ padà síbí. look at you look at you. Come calm down. Ah, ah, Ṣé mo yẹ tí mo fi ra air fresh náà? Agbótó ilé fi máa gbé wa lọ sí ìlú òyìnbó lọ máa ṣe shopping. Máa lọ sí India máa ọ̀dà air fresh. Àyàwó yẹn lọ sí India. Àyàwó yẹn lọ sí India ẹ jẹ yín ẹbọ tí ẹ wà ẹ mix bọ bọ tọ lágbo mélòó. ẹ tó lọ ẹ bọ bàtà ẹsẹ̀. ẹ bọ bàtà ẹsẹ̀ yín máa ṣe wèrè fún yín ẹ dùn fún mi ilé kẹ tí ọgọ fún mi ẹ kò lè rò bẹ́ẹ̀ kò lè wọ bí kẹ wọ́n máa ṣe bí pé ẹ bọ bàtà ọlọ́wọ́ ọ̀dà lè sọ mo ní ẹ bọ bàtà ẹ máa fẹ́ sẹ́yìn bọ́tà fún mi mo náà mi ò máa fẹ́ sẹ́yìn bọ́tà bọ́ bàtà ẹ fún mi bọ́ tó bá dárúbí mi mà ní kó bọ́ bọ́ bọ́ ẹ kó ṣe ìbọn náà bọ̀ Oh God. Demilade sori a kì í tó bára rìn ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ mo notice pé of recent eh, business eh, understanding. Eh, business IQ ẹ. Eh? business understanding business IQ. yeah mo notice pé ó drop eh, kò lè wá ń ṣe pé ó drop lásán ó drop drastically yes wọ́n sọ pé eh, tí máa ń bẹ sọ̀rọ̀ business tí bá ń sọ̀rọ̀ lọ báyìí a máa sọ̀rọ̀ lọ báyìí ọ̀rọ̀ mi ò ń yé ẹ mọ́ so wọ́n rò pé ah, ṣé ṣe pé o ti padà hmm. ṣé ṣe pé o ti padà Dèmiládé máa sọ lẹ́kẹ̀ta ṣé kìí ṣe pé o ti padà sí ìwà pálapàla tó ń wù kó tó máa rí and you know what I'm talking about. What are you talking about? Your promiscuity way of life before you got married. What are you saying now? <laughs> You don't say anything now ṣé o rántí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tí pé ìtọ̀ gbígbóná ló dà sórí mi àti ẹ̀ and the president of it àwọn obìnrin tó máa ń kó ń gbà yẹn ìtọ́wọ́ máa ń gbóná ni èmi náà máa bá ẹ forí kó gbogbo ẹ̀ please ṣé ṣé kìí ṣe pé. ti eh? ọba ọba ọba ti dé ah, gbogbo yẹn i don't do them anymore now ah, how many years ago i'm a eh. changed person now mi ò ṣe àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn mọ́. so tough fún mi mo ṣáà lè bu ẹ̀jẹ̀ ọ̀rẹ́ mi Good afternoon, ma. Ẹ jọ̀ọ́, ìbéèrè ni MD. MD? Ẹ jọ̀ọ́, ṣé ẹ ní appointment pẹ̀lú wọn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ok, ẹ jọ̀ọ́, ẹ jókòó síbẹ̀ ẹ̀dẹ̀ wọn. Ok, àwọn náà sọ pé kí wọ́n rí àwọn lẹ́yìn. Kò sí wàhálà, ẹ jókòó. Ah, ẹ ṣé. ọ̀rẹ́ kí ló ń ṣe bí báyìí. mo wá sún ìmọ̀ àbó rí pé swimming pool àwà. mo wá sún ìmọ̀. so ìgbà tó sọ fún mi láàárọ̀ pé òun lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ ọ̀dọ̀ boyfriend ẹ̀ tó wà lélẹ̀. èwo làbọ̀ràn bí ní ọ̀yọ́ ah, ah, ṣe bí bàtẹ́ mi náà jọ̀ọ́ jọ̀ọ́ fún mi sọ ìgbà tẹ́mi náà fẹ́ kúrò lé ṣe bí mo sọ fún ẹ ó sọ fún mi pé òun nílé kúrò lélẹ̀ ni tó rárá ẹ̀ ń gbóná ni so kí ló wá débí. tí mo wá débí mo wá jẹ bọ̀lì eh, bọ̀lì yẹn náà ló máa pa ẹ́. bọ̀lì yẹn ló máa pa ẹ́. òun ló máa há ẹ lọ́fun. ìṣẹ́yà ni ẹ́. ìwọ kì í ní burúkú yìí. kò kì í ṣe èèyàn. ìwọ kọ́ ṣé mo bẹ̀rẹ̀ sí ní pretend lọ́jọ́ sí nígbà tó ń béèrè pé ta ló fẹ́ lọ fún Demilade O wá débi báyìí sí òun bá mi sọ̀rọ̀ wèrè òun bá mi sọ̀rọ̀ pọ̀pọ̀ lẹ́nu. Demilade nìyẹn kó wá para ẹ̀. sori sori sori tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ìwọ ìwọ ìwọ aláìda èèyàn yìí ariwo pápá mi. ẹ ṣe kò sí nǹkan kan sá. kí ló dé kí ló fa iwo ní ọ́fíìsì. no babe ìwọ ni mo wá wà náà. bí ọdún please get these two out of my office now. ṣó fún àyè jùmí lọ níbẹ̀. ẹ wo. ẹ kọ́ ṣí ẹ pàṣẹ fún jà lọ kí lè wá ṣe bí èdè ẹ̀ náà mi mọ́tò tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ààrẹ akọ olóṣì olùkọ́. ẹ má bọ̀ ẹ má bọ̀ ìjà obìnrin máa ń dá ní gbangba ta ẹ má bọ̀ ná ẹ má bọ̀. abẹ́ màá rí wèrè. ẹ má bọ̀ ẹ má bọ̀. ọlọ́kùn ṣe onímọ́tò oníolóṣì oníranì máa tú ẹrú gúdú. ẹ kọ́ sí ìdààmú kápásẹ̀ fún jẹ́. ẹ mi. ìranì olóṣì. Holy Ghost fire what's that imagine kí ló ṣẹlẹ̀. wọ́n àwọn stupid girls méjì kan lọ́kàn pariwo kí ni kò tó ṣẹlẹ̀ pé ẹ pé mo kàn ṣe kan mo ṣe kan lọ́tọ̀ọ̀tọ̀ tí mo lè ṣẹ́tù wọn mo ṣẹ́tù wọn kí ló dé kí ni kò tó pọ̀ jù tá a ṣe you know èmi àti wọn kọ pàdé lọ́tọ̀ lọ́tọ̀ náà ni you know mo dẹ̀ sẹ́tù ilé mo sẹ́tù ilé kí ló wá dé wọ́n kò pariwo wọ́n kò pariwo lọ́fíìsì tí client bá wà kọ àbí tó wáyé gbogbo wa ṣé ìmọ̀ wọn pariwo náà nìyẹn can you imagine. ok àwọn guest kan wá àwọn apariwo lọ́fíìsì ẹ̀ ṣé ṣé nepa òfin ṣàdúrà ní ṣé ó sanwó náà ni. ọba ti dé obìnrin kan wà ìkan wà ìmàdílé ti pàdé rí mo dẹ̀ sẹ́tù ẹ̀ ìmàdílé náà pàdé mo dẹ̀ sẹ́tù ẹ̀ wọ́n wọ́n wá pàdé ara wọn bíbáyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pa wọ́n sẹ̀bẹ̀rẹ̀ sí constitute nuisance. mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ instinct mi ò lè tàn mí jẹ. what are you saying? What are you saying? You don't buy pa now. náà? Mo sọ̀rọ̀ tó sí ọ̀dọ̀ fún mi lẹ́rìn. Ọmọ pé uh, àti kò falẹ̀. Ìbá ti ń ṣe kíni. Mo ṣe náà. Ah, tèmi ní sọ ṣe kóbìnrin lẹ́yìn ìgbà tó o ti márì. Ṣèké mo ti gbọ́ mi omi òru mo ti gbọ́ mi ò kóbìnrin. Ìyàmọ̀ eh? ń kóbìnrin. Ah! Ọba Sídé mo ti gbọ́ gbé eh? yẹn ti sẹ́gbẹ̀ẹ́. Ṣé ìyàwó ẹ̀ ò tó ẹ́ ní Démiládé? Is your wife not enough for you? Come to think of it, you're married to a beautiful woman. I know. I know mo ti gbọ́ ẹ̀ náà mi ṣáà lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Mo ti gbọ́ ẹ nu omi lọ́kọ̀ ṣèṣì ni kò tí fún máa ṣe àwọn ni bọ̀ ibẹ̀ Okay. Are we good? Yeah, are we good? No jẹ́ kan tẹ ìwé ẹ̀sẹ̀ bẹ̀ kan. Mo tẹ̀ ní um, client mi bí ọ̀rẹ́ couple of days ago so wá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wà mí. ọkọ tí ẹ̀kọ́ ń jí sípa ọ̀rọ̀ family ẹ̀ ni àwọn wá sọ fún wọn pé the night before ọjọ́ tó wá like the few days before tòde tó méjọ yẹn gbígbà tó wọn délé lálẹ́ hmm. lóyún àwọn òbí rẹ̀ lọ́wọ́ pé kí ló máa jẹ́ ó dẹ̀ ní rice àwọn ẹ̀dẹ̀ ṣe kí ni ọ̀fun ní rice. that's nice. ìnáwó àtọ́wájẹ àárọ̀ kejì náà tó ń lọ síbi iṣẹ́ lọ́wọ́ tí ní ọkọ mi kí lẹ máa jẹ́gẹ́ tó lọ́bi iṣẹ́ òní rice. ọkọ <laughs> máa like rice ni ẹ o. bàtà ó tún wà níbi iṣẹ́ ìrìnà ìyàwó ẹ̀ tún pé pé kó ń gba park lunch wa so ìyàwó fẹ́ park lunch ọkọ ah, mi o kí lẹ máa jẹ kò tún ní rice. àṣé ah, kí n ṣe story àwọn ọkọ ló ń sọ fún mi ṣé kí n ṣe ẹyẹ lọkọ ẹ. ó jọ bẹ́ẹ̀ mi ti sọ̀rọ̀ tán bàtà wá délé lálẹ́ Okay. Yeah, tó dé lálẹ́, you know, after a long day at work. Okay. Bí làwọn ìyàwó fẹ́ fún lóúnjẹ bàbá mi bá béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ọkọ mi o ń ṣàṣáájú ń ṣáájú ń ṣáájú kí lẹ máa jẹ hmm. ọkọ tún ní rice. <laughs> irú ìyàwó wo nìyẹn ah, ah, aṣọ bá pọkọ ẹkú ni ó ṣe ìyàwó tó ní làákàyè pé kò kọ́ máa gbọ́ rice kọ́ ọkọ ẹ bẹ́ẹ̀ náà hmm. yes tó kọ́ bá jẹ rice ní àárọ̀ hmm. dandan ni pé wọ́n ti dọ̀sán ó lè fún protein Mm. you know do do àtẹ̀yìn mm. you know what do dọ̀wọ́ alẹ́ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ó kàn lè take a little juice and you know mm. come on come on at least kò get varieties ṣé we pọ́pọ́ ẹ̀kú ni ah all ọlọ́kùnrin máa get rice rice rice rice and ah no no no no no You know, bójú mu. ọmọ àwọn máa kó rice sínú ọkọ̀ ẹ bẹ́ẹ̀ láì ṣe ẹyẹ you have to allow your husband eat different delicacies. As a matter of fact, balanced diet. Oh, okay. Balance go on, one. Go on. Yes, balanced one. What gonna balance. Obojumu. I'm Obojumu. Obojumu. Obojumu now. Obojumu. Obojumu now. Ẹni bí ni ẹ́. Ah, ẹni bí òmò wọn ní kémi máa jẹ ìyàwó mi láàárọ̀ lọ́sàn lálẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ síláìsì náà ní ah, tán. ẹgbẹ́ tó gbé mi lọ hmm. mo bọ́ lẹ́bẹ̀. mixture ni life wọ́n bẹ padà jẹ́ sọ fún ẹ mixture ni life eh. kò ṣe ń jẹ protein wọ́n máa jẹ rice wọ́n máa jẹ eh, porridge wọ́n máa jẹ àmàlà wọ́n eh. máa mix everything that is life. ẹ ẹ o tó máa jẹ rice oúnjẹ rice oúnjẹ rice oúnjẹ àti mo ṣe ohun láwọn ṣáná sọ lálẹ́ lé ló máa sún mi nǹkan tí rice máa fi pẹ́ nìyẹn. Oh, mm-hmm. kí ló ṣe yẹ kírẹ́sì lè pẹ́ lé kírẹ́sì lè pẹ́ eh, lé ìpè máa gbọ́n nǹkan tó ń sọ ṣé pé òní là á ka yìí ẹ so kúntùs. Eh, oúnjẹ ní kúntùs àǹjẹ́ náà ni. ẹ ṣe kúntùs ìyàwó ẹ̀ ò tó ẹ̀ kúntùs ìyàwó ẹ̀ ń jẹ́ pé tó máa tán eh, pé tèmi nìkan mò ń a choice that is your own choice it's your choice chop your wife's own tools one of ló máa jẹ nǹkan ẹ èmi náà ni mò ń jẹ nǹkan but you know you have to eat it at the right ọkọ lè máa jẹ every time. ọba ti dé as far as tó ti jẹ́ kó pa favourite ẹ lára you don't have a problem. ọmọ tí wọ́n pariwo lọ́fíìsì ẹ̀ yìí àwọn yẹn kọ stupid ni. so o wa jẹ contours kiri contours tó jẹ kó tó marry you back to contours. Demilade you back to contours. I say chop your contours now I no follow you drive now. Èmi tí mo máa ń jẹ contours sí àwọn tèmi nìkan kọ́. Ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn rẹpẹtẹ ìrẹ́pọ̀ oyin. ẹ káàsán. sà ẹ ẹ màdámì ló ń béèrè yẹn mo dẹ̀ sọ fún wọn pé kán jókòó bẹ̀ wọ́n insist pé wọn ní jókòó wọn ti tán bá rìn pé nǹkan kan fẹ́ rí. sori lady tó ní ó ń béèrè mi ìjọkíjọ tó bá wà tó bá aláwẹ̀ láti wọlé sori anything anybody kò bá lè jẹ́ animal tó ń bí ẹ̀sọ́ ni mi ò fi tiẹ̀ kó bá wọn yes kọ́sùn wọn tún ní owó gbà lọ́wọ́ mi mọ́ ṣọbọ́ jẹ́ wọ́n á sọ fún ẹ ṣorí ẹni tó ní ó béèrè mi yẹn tó bá lo sixty seconds níbẹ̀ mi ò ní ó lè sack ẹ. máa make sure pé mo tiẹ̀ mọ́ mi ah. ṣọbọ́ ṣọbọ́. sir. bọ emi emi ah. sorry sir. ẹ ẹ̀ dẹ̀ bá mi bẹ̀ wọ́n náà ẹ bá mi bẹ̀ wọ́n. ṣé ẹ ṣì rí ṣé wàá ọkẹ́ sáà etí ń dùn yín ni ẹjọ́ tó lọ lọ ìbọ̀tà. ẹ bọ̀ tẹ bá wọlé lọ bá mi bá wọn sọ̀rọ̀ wọn àti ẹ̀ lísítìn sí nǹkan tí mo fẹ́ wá sọ fún wọn. òkè ah, ó dà pé ìmúlò èèyàn tí mo jẹ́ ṣá ẹ kí n sọ history mi díẹ̀ fún yín ṣe rí bàbá bàbá mi ó máa ń na obìnrin bíi olórí burúkú ni bàbá àtẹ̀mí gan òun ló lù ìyá mi pa tí bá kì í mọ́lẹ̀ tí bá kì í mọ́lẹ̀ máa lù yín bí ni. ẹ mọ̀ pé inú bí yín ni ẹ bá mi lọ bẹ̀ wọ́n ṣó o fẹ́ sórí burúkú fọ́ńtà jọ ẹ̀rí bó ṣe rí ibi àmú ẹ̀bà rí bí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì gígẹ̀dú lórí burúkú á lọ bá tèmi jẹ́ ládùú ìyàwó tí mo fẹ́ sílé kí mo fẹ́ máa fi bọ́mọ kí ni mo fẹ́ fi bọ́ ẹbí kí ni mo fẹ́ fi bára ò ní kú re. mami sẹ́rí owó tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ mi mo máa fún yín àmọ́ kò ń ṣe báyìí báyìí bẹ́ẹ̀ ni mami kò ń ṣe báyìí báyìí ó ní tí business ṣe rí ń sìn ìnáwó kódà tẹ́síre gan fúnra ẹ̀ òun ló ń já mi sáwọn business kankan kankan tàbí dẹ̀ ṣe business a gbọ́dọ̀ máa sort ìní hundred thousand ọ̀la two hundred three hundred ayé ń sort nìyẹn eh, so nǹkan tó ṣẹlẹ̀ ni pé fifty thousand tẹ bèrè yẹn eh, tó máa máa fi di ìrọ̀lẹ́ ọ̀la ẹ̀rì eh, máa send ẹ̀sìn iṣẹ́ tí bọ̀. Hmm? business wo gan-an ló ń ṣe. wọ́n bá lè ṣe sọ̀rọ̀ báyìí mọ̀ pé real estate ni mò ń ṣe ìyàwó mi. ọmọ mi pẹ̀lẹ́ báwo ni. mr malonson i dey spoke on it of mummy lunch so mummy amari. ẹ bá mi ra nǹkan kí lè fẹ́ pizza àti pizza. jẹ́ ká mọ̀ṣọ́ wọ́n náà lò ní àti pé ní ọjà máa lọ. ọ̀rẹ́ love you. love you. ó Mm, ọmọ mi kò fún mi o kò fún mi ó lóun máa máa sẹ́ǹdì ẹ̀ títí ijọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ló ń lọ mọ́ mi ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mm. ṣẹ̀rí tó bá ti fún yín láàrin ọjọ́ mẹ́ta yẹn plus ló máa jẹ́ fún yín kó tó di pẹ́ lọ́mí báyìí èmi máa fún yín ní fifty thousand personally. wo mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ẹ̀ wo wàá ṣoríire o ò ní wówó tì wo láyọ̀ ló máa sọ mi ní wá etí o wo sórí ní ọjọ́ kò mú ẹ ìwọ gan mọ̀ pé mo láwọn èèyàn lẹ́yìn. kí ló dé ah. ṣá lójú rẹpẹtẹ ni. Ah, mi ì nífẹ̀ẹ́ lójú tọmọ mi bímọ wọn láwọn ẹgbẹ́ tó pọ̀ wo. Hmm. kí ló tẹ̀lé lórí ìkómọ lára wo. ẹ o mọ mi hmm? ṣe máa lè jẹun báyìí. Ah, ó dà hmm? máa jẹun. my mommy. Hmm, olóríire ìyàwó ó wá ṣoríire o. ẹ̀gbọ́n ẹ̀ ẹ ti wá good gan-an ẹ ti wá mọṣẹ́ ju ẹni tó kọ yín lọ. Ah, ah. ẹ máa sọ kẹ́yìn ẹni yẹn mítìn wà. ọmọ orí ah ẹ̀gbọ́n ọwọ́ mi ò sí ń bẹ̀ o. mítìn náà ni ah. ìwọ kọ́ ni ìwọ kọ́ ló ń ju pass omi so ìwọ ló ń kó bísínẹ́sì wa tèmi dẹ̀ ń ṣe so àjọ business partner ni wà á ṣe business. díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ o. a ṣe business. ẹ ti wá mọṣẹ́ ju èmi fúnra mi lọ báyìí ẹ tèkẹ́ ìzí o ti ń pọ̀ jù o. o ti pọ̀ jù tó pọ̀ jù ṣá. ẹ pọ̀ jù lọ́nà mi ti ṣe. ẹ ẹ náà ni mo ti ń pa ẹ pọ̀ jù. wo jọba pé client yẹn jọjọ ọmọ kíákíá ni o àbúrò àbúrò tó tó tó já ìwà hello babe how far where you dey. Uh, okay I'm ń kílé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa. ẹ̀tanú o kò gbé ní débì kan ilé aládùn. ẹ̀lú ìyá ọkọ mi. mọ́mì ti lọ ìgbà tí wọ́n rí yín náà ti lọ́ǹtì wọn kí ló wá dé tẹ pẹ́ tó yìí mo ń expect yín látàárọ̀ àtẹ̀yìn àtẹ̀gbọ́n yín kí ló dé tẹ pẹ́. èèpo má sùn má là mí mo sáfó níyàn kí o kájọ gbádùn lóòdà ee ó dà ká ah, ah. gbádùn. ẹ wá bá mi wá nǹkan fọkọ mi jẹ ibi máa ti máa pa ah, ibi máa ti máa pa níbi tó wà ń sìn yìí kí ló dé ẹ bá bá mi wá nǹkan rà fún jẹ kájọ fi gbádùn ṣayé o ilé wa kó báyà kájọ gbádùn ara wa bàbá níyàwó. irọ́ ni o ẹ̀ẹ́n ah, ok ẹ jẹ́ kí n tètè wọ kíchìn kí n lọ dáná lẹ́ẹ̀dì ẹ má pẹ́ o ẹ mọ̀ nǹkan bóyá tẹ bá ti kúrò ní mítìn tẹ wà yẹn bóyá kẹkàn tí bá mi wá nǹkan rà fún kókò fi dì inú mú hmm, mi ò kí n láì kékeré máa pa ẹjọ́ tó yọ lọ́hùn okay okay all right ma má wọrí màá let him. all right you dà eh? hello hello This is ti wà o wàhálà for for some days now I've been feeling you know confused back on him. Pushing ṣe ń ṣe mí ò ìgbà tí mo dé máa dé hospital doctor confirmed that i'm nine weeks gone yeah nine weeks kí la máa ṣe báyìí kí ni kí n ṣe ẹ bá mi sọ fún wọn ò dẹ̀ jọ́ ah, kò wù mí kémi náà ṣe ọyún ẹ now okay okay kí n fọkàn balẹ̀. Ah, thank you so much. Oh, God bless you. Yes, thank you. Oh, come to Bale. Bye. Yeah, I'm okay. Okay, ó Ah, Ọlọ́run mo ṣe o. Ọlọ́run ẹ Eh, at least I don't even mind. Okay, What's in your hotel? You're bad now. What's ti gba oyún. Ìyẹn ló right? Ah. Thank you. Mm, da, da, da, um, orí dúdú. ẹ kú jókòó àwọn surprise tí mo ní mo ní fún yín wọ́n máa wọlé ń sìn ẹ mọ̀ tó bá ṣe surprise fún yín àwọn ìlú mi máa ṣe hàn án àwọn ìlú mi máa ṣe wáò ó yẹ máa wọlé bọ̀. ráyè yẹn gbà yín spread. Um, mọ́mì nǹkan tí ẹ̀ ń wò yìí ẹ̀yin nìkan ló máa ṣàjòjì sí bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀gbọ́n mi èmi àti ìyàwó ẹ̀gbọ́n mi la bet bet yẹn dẹ̀ wà láàrin èmi àwọn àti ọlọ́run ọba wọ́n ń bá mi ágì o wọ́n ní ìyàwó ló nílé mo ní rárá o àbúrò ọkọ òun ló wọ́n ní láyé ìyàwó ni mo ní kò sí problem kò sí wàhálà máa fi hàn wọ́n bóyá ìyàwó òun ló ní ọkọ àbí àbúrò ọkọ ló lọ́kọ nǹkan tí mo ṣe nìyẹn o bẹ́ẹ̀ mi àtẹ̀gbọ́n mi ṣe bẹ̀rẹ̀ sí ń catch phone ṣe mọ̀ ṣàwọn oríṣiríṣi eré ṣá àwọn eré yẹn ló result sí gbogbo nǹkan tẹ̀ ń wọ̀n lẹ́yìn tábàwò dáadáa ọlápẹ̀jú ìyẹn ìyàwó ẹ̀gbọ́n mi wọ́n ti máa wà nine months gone ẹni tó tẹ̀lé ni Henry mo pẹ́ mọ̀ Henry dada, orúkọ ẹ̀ ò kì í ṣe Henry o but Henry lè ní ẹ mọ̀ Henry is about eight months Yetunde ni, òyìnbó yẹn ń tiẹ̀ nǹkan tẹ́ bá sọ fún ló máa ń ṣe straight ni fọ́ọ̀n náà mo ní kóun náà wá catch àmọ́ òun náà bó ṣe rí lórí yẹn òun wà ní seven months blessing òun nìyẹn blessing wà six months Bùnmi rèé eléyìí nìkan ni problem ayé mi kọ́ mi sure because èmi ò sọ pé kó wá lóyún bọ̀ bó ṣàṣe lóhùn lóyún iṣu ẹni òun ta kéèyàn ṣe kí ni kéèyàn fọwọ́ bò jẹ but nǹkan tí màá ṣe ni pé tó bá ti bí ọmọ ìláyọ̀ àtàlàfíà á lọ ṣe DNA gbogbo nǹkan ò lè mọ́ nsìn a máa wọ lọ ṣe ni péjú lélẹ̀ péjú wà five months gone ṣe wá rí yẹmí yẹmí six months ni six months gone ṣe wá rí gbogbo ẹ̀ṣà oore tọ́lọ́ ń ṣe láti ara ẹ̀gbọ́n mi nìyẹn nítorí mo fẹ́ fi hàn ayé pé èmi. E àbúrò ọkọ èmi ni mo ní ilé ẹ̀gbọ́n mi àǹtí ọlápẹ́jú ṣe ti wà ókè. we're just having fun. ilé ìlú ní díẹ̀ lò báwọn yòókù ṣá ẹ̀gbọ́n mi lónìí bẹ́ẹ̀ ni. obìnrin lọ́dọ̀ ká máa jẹ ní lẹ́sẹ̀. ta ló wà nílé ọkọ ń ìyàwó àbúrò ọkọ. káwá fẹ́ obìnrin àkíyóde náà obìnrin kílódé náà. we just catching fun. kílódé náà. a catch fun ni o. kílódé náà. Jẹ́miládé lórí orin ònú ti ní ní òkú àwọn tókò ọmọ ilé mi O ṣé ọmọ mi tó ṣàtúnṣàtà ìwọ́gbónú ń tiẹ̀ ṣàtúbọ̀ tọ́nà. ẹ má sùn mọ́ mi ẹ má rọ̀ bí tijọ́ yẹn ni màá sẹ́yìn gbó ẹ má bímọ ẹ má rọ nísinsìn apart kan ni o ọ̀bọ̀dá mi ah, ẹ stubborn o. èdè mi rí sí wọn sọ jẹ́ kó mọ̀ ẹ má sùn mọ́ mi o. ìwọ ló ìwọ fún mi. I just catching phone. <laughs> ẹ rántí condition yín o ẹ má ẹ rántí condition yín o. catching we're just ẹ ní we're just catching fun ẹ dùn wọn o ẹ dùn wọn o àti bí ti tó o we're just catching fun we're just catching fun. kí ló dáa tó ká gbádùn kájọ fi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa kí ló dà tó ká gbádùn kájọ fi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ kájọ gbádùn ara wa àbàtà mátà kété bíi pé o ò gbọ́dọ̀ tán kémi zẹ̀ kí wọ́n zẹ̀ kájọ bó káàdì rẹpẹtẹ kí ló dà tó ká gbádùn àjọ fi gbádùn ṣayé ilé wa kún fáyọ̀ àjọ gbádùn ara wa kí ló dà tó ká gbádùn àjọ fi gbádùn ṣayé o ilé wa kún fáyọ̀ àjọ gbádùn ara wa ìrẹ́pọ̀ oyin adùn nílé wa ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn rẹpẹtẹ ìrẹ́pọ̀ oyin adùn nílé wa ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn rẹpẹtẹ kí ló dá tó ká gbádùn kájọ fi gbádùn ṣayé ilé wa kún fún.